kò túmọ̀ sí tọ́ ilé ìjọba ìsìlámù wa. fáàkì àlàyé ìtumọ̀ tọ́nù ilé ìjọba wa. ṣùgbọ́n nínú ìjọba yà ìtumọ̀ ọ̀sọ̀ ọlọ́run ìjọba عن المتطلبات من طلوع الفجر الصادق إلى غروب الشمس بنية التعبد إلى الله عز وجل ولكن تعتمدون nínú ìkókó tí ẹni nínú àtúntò tó ọ̀nà káàkiri nígbà tá a máa ṣe ìyá bí àwọn tó máa ń yà wọ ilé láti ìgbà tí àlùfáà ti lè lọ bá ti lọ títí tó fi kó ọ̀rọ̀ wọ̀ ìmọ̀tò láàrin àwọn ìwé mọ̀ọ́sílẹ̀ eléyìí mọ̀ sí pé àìjẹ àìmú àìtúmọ̀kùnrin àìtúmọ̀kùnrin láti ìgbà tí wọ́n ti ṣe àìjọ àtàkà ìgbèlú títí tí ó fi fi wọ́n wá eléyìí wọ́n tó ní àtọ̀ nínú ìgbésẹ̀ ìgbà. Ìgbésẹ̀ ìgbà tó ti gbogbo ẹ̀ náà ìyá ìgbà tó ti gbogbo ẹ̀ náà ìgbà tó ti túmọ̀ sí lábẹ́ òkú ọmọ nítorí pé tọ́ba jẹ tọ́ba mú tọ́ba tó máa wọ ṣùgbọ́n tọ́ba ní akókó tọ́ba kọ́lọ̀ àti láti jẹ. Lẹ́yìn ìgbà yìí wọ́n jẹ́ kí àárẹ̀ ṣe àárẹ̀ tí wọ́n ṣe wọ́n wá wọ́n ní kí wọ́n má jọ mọ́. Ó sì nà ṣe ṣe ṣe láti àkóbá ìkàwé báyìí. Ọwọ́ ti di láti ìgbà wọn máa ń lò sí ẹ̀rọ yà ní ọba kan kí wọn fẹ́ lé ọmọ ọgbẹ́ mi ọmọ ọgbẹ́ mi kọ́ ya wọ láti kò ní ẹni tí ní lọ́sí lọ́lọ́ òní tí wọ́n ti gbà ní ẹ̀yà ara rẹ̀ gbàgbà lọ́lọ́ òní ló ń ṣe ọmọ tó lé ẹni àyè ẹ̀yìn wá àlùfẹ́yẹ ọ̀nà ni máṣe pàmò káfí láti tó ogún àárẹ̀ nígbà ọ̀la. àbúrò kọ̀ọ̀kan wà eléyìí ọ̀sán òwò ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àmúkàtà náà nínú gbogbo sọ́dún sáma ṣe bí ìtọ́jú wọn bá ṣe ṣe eléyìí àkàrà rẹ̀ bá dáadáa. ìdí ìtọ́jú wọn tó bá wà ní wọn tẹ́lẹ̀ tó fi fi yé wa yé yé ìgbé làwọn ọmọ yá máa yọ láti láti lọ bẹ́ẹ̀ yé ní ìgbé lẹ́lẹ́lẹ́. gbogbo ẹni tó bá ti gbà ní àtijọ́ ni ó tẹ̀lé ọlọ́ lálẹ́ òní ìgbẹ́ni tó ti gbà. àmúgbáyà ọjọ́ báyìí ní ìgbẹ́ pẹ̀lú wa nígbà tá a bá lọ sí ìyá. Adéṣe kíkà lóró nínú ìṣẹ̀lẹ̀ Islam onáni ìdáhùn mọ̀kó ìwọ́pẹ́ mọ̀kó lẹ́yìnlẹ́sẹ̀ mọ̀kó wà. Ìdáhùn mọ̀kó ìkà lóró báyìí ẹlẹ́ṣẹ̀ àgbàsọ̀tọ̀. ó lè ṣe pẹ̀lú pé mẹ́jọ máa mú wọ́n sì máa yàwó rẹ̀. onípamọ́sọ́rọ̀ onípamọ́sọ́rọ̀ onípamọ́sọ́rọ̀ onípamọ́sọ́rọ̀ ṣùgbọ́n mẹ́jọ máa mú wọ́n sì máa yàwó rẹ̀. eléyìí alẹ́ eléyìí tí wọ́n sọ̀rọ̀ ní ìyá rẹ̀ wọ́n náà ń bá ara ìyàtọ̀ tó fẹ́ láàrin ìsìláàmù àti ìgbàgbé nítorí báwọn ọmọ náà àwọn ọmọ bàbá náà ń ta áfíríkà ọ̀ ẹni tó lọ́sọ̀ sí wọn ẹni tó àwọn ìfún wọn ọjà àfíríkà wọn kò ní. àwọn ti sọ pé ẹni tó àfíríkà wọn òun náà ti pé bọ́ọ̀lù ṣe máa bọ́ọ̀lù ṣe máa pàdé nínú ìjẹ. ìrẹ́ wọn ló ti náà níbi ẹ̀rọ yìí wọ́n ti fọ́ ọmọ ọmọ ẹ̀rọ yìí ويجب فرض الصيام يتجامع أي الإمام ويجب فرض الصيام الذي يصومها ليس ما يشك ما منه أو تبين الصيام لا يصيب الصلاة من الإسلام الإسلام المخصوص لنجد أن تعمل لنتعبد به في وقت مخصوص لكن تبقى يحفظه دون الناس láti pàtàkì àti olùdarí lọ títí tó ti ọ̀pọ̀. láti pẹ̀lú báwo la lè lọ sí ìfẹ́ náà ní pàtàkì àti olùdarí lọ yẹn tó bá ti ọ̀pọ̀ láti ìlú ẹ̀rọ báwọn ti lọ wá láti náà lè gbàgbé àgbàgbà yẹn lọ sí ìgbàgbé ọ̀pọ̀ ó lè lọ wá láti náà lè lọ sí. lọ́sẹ̀ ní alẹ́ wọn wákàtí mẹ́ta lórí rẹ̀. Ìlú mi ti wà lọ́sọ̀rọ̀ àti àgbàdo ọ̀gá mi ló lọ́sọ̀ ní ìpàdé ọ̀pọ̀lọpọ̀ ó lè fi owó fún wákàtí. Àjẹsẹ̀ wákàtí mẹ́ta ló ń sọ̀rọ̀ lórí ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ ti kọ́ra wọn àwọn ẹgbẹ́ ìwé wákàtí níbo ni wákàtí méjìlá níbo ni wákàtí mẹ́wàá kọ́dà kó jẹ́ wákàtí mẹ́rin ọlọ́pàá ń bá dàrá pé ọ̀sán yìí ọmọ wákàtí mẹ́rin àti ẹ̀ṣọ́ àní máa fi ìwé rẹ̀ àní máa fa àkókò pàdé àkókò nígbà wo lọ jẹ́ tó jẹ́ kí àwọn ọ̀la wọn fẹ́ lè lè rí láàyè wákàtí méjìdínlógún làwọn ti tẹnu àwọn ọ̀la àwọn ti lè lè ọ̀pẹ̀rẹ̀yà wákàtí mẹ́wàá pẹ̀lú àwọn ti tẹnu èyí tó dá lọ́dọ̀ wa ni pé ìyá àti ìgbàgbọ́ àti ìgbàgbọ́ àti ìgbàgbọ́ ní ìgbàdo wọ wọn fẹ́ lórí bẹ́ẹ̀ èyí ká gbọ́dọ̀ ṣe mọ́wọ́ lọ́jà èyí ká gbọ́dọ̀ ṣe láàrin ìgbàgbọ́ ìgbàgbọ́ yóò lórí yọ ní ìgbàdo wọn wọn fẹ́ lórí àbí bẹ́ẹ̀ kọ́ tó bá ti dé bẹ́ẹ̀ ọ̀gbọ́n kọ́. Bẹ̀rẹ̀ yẹ kí ẹ̀kọ́ tó wà nígbà yìí ká nítorí النبي صلى الله عليه وسلم وإنما الأعمال بالنيات وكل ما يتحقق وبه يتجلى الأشياء حياة الله وبه يتجلى الأشياء حياة الله الصيام في شهر أضخم شهر والنية في شهر الصيام أضخم شهر لشهر àdìjẹun àwọn ọmọ àtúntò ìyàwó wa àbá àdìjẹun àmú àmú ìyàwó ṣe àdìjẹ àbá àdìjẹ náà àdìjẹ kúrò níwájú wọn ní ọ̀sẹ̀ ìyàwó ọ̀sẹ̀ àyọ̀kúrò nínú gbogbo pàṣẹ nínú ìrìn àkókòlága rẹ tẹ́lẹ̀ yóò fi fi tẹ́lẹ̀ yóò fi dìná tẹ́lẹ̀ yóò fi ayé tẹ́lẹ̀ yóò fi ayọ̀ tẹ́lẹ̀ yóò fi awọ tẹ́lẹ̀ yóò fi owó tẹ́lẹ̀ yóò fi atẹ́tẹ́ gbogbo ọ̀sẹ̀ yìí náà ẹ̀rú kò káàkiri àtúkọ̀rọ̀ ọ̀rọ̀ náà yìí náà lórí àyẹ̀wò àbúrò ẹ̀kọ́ yọ bẹ́ẹ̀ dàníyà bí wọn náà mọ̀ fún èdè dàníyà mọ̀ fún èdè pààyàn ọ̀dàníyà fún mi ṣe ìdìyà ọ̀dàníyà fún mi ṣe ìdàgbà ọ̀dàníyà fún mi ṣe ìdàgbà àdàníyà wọ́n ti lè bẹ̀ ọlọ́run ló ń sọ alẹ́ pẹ̀lú àìsí lórí àwọn ọmọ ìṣe àtòwò lẹ́yìn àtẹ̀wé ní ìlú yá àmì àbáyé ọ̀dà àbáyé ìrẹ̀lẹ̀ yìí pàṣẹ òkúta gàdé tẹ́lẹ̀ ẹ̀mú gàdé ìgbàlódé lẹ́yìn òkúta gàdé àkúnyà kò sí lábala dé abala mẹ́rin lọ́wọ́ wọ́n lò lọ́wọ́ ìyọkúrò nínú mẹ́rin nínú báyà àyíyá kọ́dà ó tún lè ṣe tó bàbá dà ní ẹ̀rọ mi. ok bàbá fẹ́ dàbí ọmọ ọ̀hún dàbí lọ́la ní ma dé táwọn àti àti àti ìlú àbá ma ti ní ọmọ wa táwọn àti àti àti ìlú àbá ti ní ọmọ wa táwọn àti ìlú pọ̀. àbá àwọn ọmọdáwọdáwọ lójoojúmọ́ àlàyé ẹ̀kọ́ asọ òfin òfin yà ọ̀rọ̀ ẹ̀yẹ ọ̀rọ̀ ẹ̀yẹ nàmbà tó láti lè nàmbà bẹ ọ̀rọ̀ ẹ̀yẹ láti lè yà lẹ́yìn náà ìgbà wọn bá ti gbọ́n náà wọn náà oníyà ìgbésẹ̀ ní àwọn كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن شهد منكم الشهر فليصم ọlọ́lẹ́yìn ìgbà tó lò àti kápẹ́ lọ́wọ́ àti lọ́nà àyè lórí pẹ́ẹ́tẹ́ bá ti ti lọ́nà lórí àwọn ìlú tó wá lórí pẹ̀lú àti ẹ̀tọ́ ọ̀pá rẹ̀. Bẹ́ẹ̀ ká ló ń ṣe àwọn kìí ṣe ká ó ti wà láàyè kọ́nà tó rán lọ́wọ́ Amẹ́ ọlọ́mọ àwọn àyè ìwà ìfẹ́lẹ̀ wọ̀lẹ́ àgbàgbọ́ wípé ó ti tẹ̀lé ní bẹ́ẹ̀ ọ̀nà ọ̀tún àgbàgbọ́ ọ̀kàgbà sọ̀rọ̀ bá àyè àyè tẹ́lẹ̀ nígbà tí èyí bá wà tó ti ti wá kí làwọn ẹgbẹ́ tó bá ti wá tó ti ti wá. ìyàtọ̀ kọ̀ọ̀kan wà lẹ̀. ìlú àwọn sọ pé nínú àyè àgbàgbọ́ sọ̀rọ̀ bá àyè àyè tẹ́lẹ̀ ọdún náà معشر الأنبياء أبناء الله أو تعتاد الأمر على ذكر وقرون àlàyé kẹ̀kẹ́ ọmọ òwò kọ́nà ọmọ ẹni òwò ọmọ òwò bàbá wọn gbáná ìmọ̀ ìyá wọn kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀. àjọṣe gbogbo àjọṣe ọmọ ìpìlẹ̀ lọ́kọ̀ọ̀tọ̀ náà wọn ọ̀kan náà. ìwọ́n náà wọ́n máa bàbí lọ lábẹ́ ìrìn àjọṣe kọ̀ọ̀kan ọ̀yà. oríṣiríṣi ìgbà yìí ẹgbẹ́ náà ti ń gbà àlejò ìṣẹ̀lẹ̀ ó ti sọ̀lẹ́ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ìkọ̀lẹ́ ẹ̀mẹ́ta ìdílá àdéhùn ìkọ̀lẹ́ oṣù ìkọ̀lẹ́ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ìkọ̀lẹ́ ìkọ̀lẹ́ ẹ̀mẹ́ta ìdílá àdéhùn ìkọ̀lẹ́ inú rẹ̀ tó máa tòrò ní ẹ̀ òní kí máa tún kọ̀lá ìlú rẹ̀. kọ́lá ìgbà tí ọlọ́run á tún sọ̀rọ̀ nípa ìyá àtẹ́lẹ̀ ìdílá mọ́lẹ̀ àdéhùn ìkọ̀lẹ́ ẹ̀rí ọlọ́run ti yá ọkùnrin فبين الرسول الصلاة واركع واسجد قريبا واركع مع الراكعين ما الركوع بلا والسجود بفعل الله صلاة الإخوانات يسجد صلاة الإخوانات أولي الركوع صلاة الإخوانات أولي قريبا يقام أقوال الله إذا كنتم لنا لصلاة العشرة لما تصح وسام عن صلاة الإخوانات lórí wa nítorí tó bá ní ọlọ́run tó ń lò kalẹ̀ rẹ̀ ọlọ́run muhammed tó wà lẹ́sẹ̀ lọ́wọ́ tó kalẹ̀ rẹ̀ lórí bá ní ìgbà wọlé yẹ náà kọ́lẹ́ lẹ́ lọ́gbà ní ìgbà wà ní ìgbà ìgbà lọ́gbà ní ìgbà ìgbà tó wà ní ìgbà ìgbà òní sọ̀rọ̀ nínú ìṣẹ̀dá ìgbà nínú ìṣẹ̀dá ìgbà ẹ̀wá ní ọ̀ka kìíkà ọ̀ka kìíkà nínú bíbélì wọn á lọ sí ẹ wọn á kàdé ọkọ̀ ọkọ̀ ìjọba tó ta wọn lò á lọ sí ẹ wọn ni àpẹẹrẹ ìgbàgbọ́ rẹ̀ wọ́n ti bá jẹ́ àyè láńdà lè ta báyìí ní ọ̀rọ̀ láti tó láti tọ̀rọ̀ lọ́wọ́ láti fún mi lọ́kọ̀ tó lọ́kọ̀ tó láti àná. báyìí rẹ̀ àwọn wípé ọ̀dà ìdílé wọn wọ́n ti sọ̀tà lè rọ̀ ní ìrọ̀rùn ní àyè náà àmọ̀dáni rẹ̀. nítorí pé àtúntàlẹ̀ lè bàrù وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما لا شيء إلا nínú ìyàrá tó tó lẹ́wà ọ̀nà ìlú ní bọ̀dá tó lọ́lẹ́ ìgbà ta kò sí tó rà pẹ̀lú ìlú àwọn ọ̀gá ìgbà máa gbé nínú ìlú tó lọ́wọ́ àtàkì ìlà ìwọ̀n wọn nígbà tó wà. àtẹ̀wọ̀n àtàkì ìlà ìwọ̀n wọn nígbà tó wà. torí àti gbàgbọ́ lọ sí. torí ẹ̀ ó lè jẹ́ pé ìlàjà àpawápọ̀ lórúkọ pẹ̀lú àwọn àdájì lè wáyé ṣùgbọ́n bá ti fẹ́ fẹ́ ìyàtọ̀ àjọṣe àtọ́wò ibi tó ti tó tó àwọn ọ̀rẹ́ o àjọṣe àtọ́wò sí àwọn àmì tó tó àwọn àtọ́ tó náà ṣe yóò ṣe é àti yóò yà pa mí yóò yà pa mí ọlọ́run ọba ti ṣe sùyàmù yìí lọ́ràn yìí ọ̀ràn rẹ̀ tú láti kò má fún gbogbo gbogbo ẹni tí oṣù yìí bá lé bá láyé gbogbo ẹni tó oṣù yìí bá lé bá láyé kó kẹnu rú kó tẹ̀sí fọlọ́ yéésì pé tuma rẹ̀ ni pé gbogbo ẹni tó bá dárí oṣù fúnra rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ẹni tó oṣù yìí bá lé bá láyé ìwọ gbọ́ pípé wọn ti róṣù kí ló ṣe wàá kẹnu rú tẹ̀sí fọlọ́ ọba àmàlì fúnra rẹ̀ bẹ́ẹ̀ náà ni sunna anabi sallallahu alaihi wa sallam. ọtọka sí pé ọ̀ràn yẹn ni ká ṣe siyam nínú hadith abdullahi bin umar radiyallahu anhuma olùkọ́tà nàbí sallallahu alayhi wa sallam sọ pé bóni alislamu ala khamsin shahadati an la ilaha illallah wa anna muhammadan rasulillah wa iqaami salah wa iitaa'i zakah wa hajj albayt wa sawmi ramadan muttafaqun alayh. wọ́n dárúkọ siyam nínú orígun àwọn ẹ̀sìn islam a sì ti máa ń ké gbogbo tó máa ti pè lórí gun fẹ́sìn. ọ̀ràn àyàn ni tí ò ti fọwọ́ wà dànù. ẹnu àwọn olùmọ́kò lórí ike as-sawm rukunun min arkani islam wa wajibun min wajibati islam la yajuzu lil muslimi an yatakhalla anhu. ẹnu àwọn olùmọ́kò lórí ike as-siyam orígun kan ni nínú orígun ẹ̀sìn islam ọ̀ràn àyàn kan nínú àwọn ọ̀ràn ẹ̀sìn islam eléyìí tí kò tọ́ rárárárá fún mùsùlùmí láti pàtì. Tani máa sọ pé mùsùlùmí ni mí mo gba gbogbo tí ń bẹ ní islam gbọ́ àyàfi ọ̀sọ́wò èmi ọ̀gbá gbọ́ ń tèmi fọwọ́ ká gbogbo ẹni tó bá ti lóun ọ̀gbá sùyàmù gbọ́ pé ń bẹ ní islam fọwọ́ ká mo rò wa ọ̀ràn àyàn ló jẹ́ ike kọ́ gbàgbọ́ parẹ́ ẹ̀sìn islam òun náà ni ọ̀sùyàmù eléyìí tó sì gbọ́dọ̀ pàtì ọ̀làwò ẹni ń bẹ fún kásò síyàm ọláwo ẹni ń bẹ fún kásò síyàm mímà nípa ọlá eléyìí ti ń bẹ fún kásò síyàm ó pàtàkì púpọ̀ nígbà tó ṣe é pé àsìkò táwọn kan dunnú sí ìpalẹ̀mọ́ wọn tó ń lékele lórí pé àwọn fẹ́ pàdé oṣù Ramadan àsìkò yìí iná la rí àwọn kan nínú àwọn mùsùlùmí tínú wọn ń dàrú tọkàn wọn ń bàjẹ́ tí wọ́n ń fa dúró lójoojúmọ́ kóòtù yẹn ń bọ̀ oṣù téèyàn ò ní jẹun mọ́ oṣù yẹn ń bọ̀ téèyàn ní sèǹtó wúyàn ma ha tó bá yẹ kó ọgbọ́n bẹ táwọn lè dá láti má mọ oṣù yẹn wá àwọn ọba dà o a'udhu billah tẹ́rù wọn náà bá mọ láti ń bẹ fún sèyá wọn ò yẹ kórìíra rẹ̀ tí wọn bá maru ọlá ńlá eléyìí ti ń bẹ fún sèyá àwọn náà palẹ̀ má dì kò sí tàbí ṣùgbọ́n igbe tó o bá ti dunnú tí ń tọ́lọ́ wọn bá ṣe lófin fa inna fi imanika àjẹ́ ìpè ìmánì rẹ ó ti mẹ́hẹ̀ tọ́ba ti jẹ́ ẹni tọ́lẹ́ pé ń wò pé eh, tọ́lọ̀ ń ṣe lófin tọ́lọ̀ ń ṣe lófin mo gbàgbọ́ àmọ́ mo gbàgbọ́ àmọ́ inú mi lè pọ̀ ìmánì rẹ ń kọ́ nǹkan kan sí ọ mẹ́rin àti gbé ọdọ́ sípìtì wọn lè tọ́jú rú ẹ̀ tọ́ba wa yé wa bá nínú ọlá eléyìí ti ń bẹ fún sùyàmù Ramadan òun náà ni wípé sùyàmù Ramadan téèyàn bá fi lè ṣe gba ọ̀nà kan pàtó ọlọ́wọ́n bá máa ń ṣètòrí rẹ̀ forí jiyàn ẹwọ ẹsẹ wa bó ti ṣe pọ̀ tó oníkálukú wa tí ọba ní sábò sí sórí ara rẹ̀ ẹ̀rí pé lẹ́nu gbàtílẹ̀ ti má sísìn bóyá àwọn àṣìṣe tá a ṣe ọ̀pọ̀ ju dáadáa tá a ṣe lọ bẹ́ẹ̀ náà là ń bá a lọ lójoojúmọ́ àwọn àìdá àwọn àṣìṣe àwọn aburú àwọn àìdá àwọn àṣìṣe àwọn aburú ní sáà ń pọ̀ lọ náà lẹ́gbẹ̀ẹ́ àwọn dáadáa kéékèèké tá à ń sìn kọ́dà akramakumullah ẹlòmíì ọ̀ma dáadáa kan tó ń rí ṣe ju pé ń ṣe sọ̀láàtì lọ lábẹ́ àbúradà ẹ̀sìn islam ọ̀dà tọ́ba wa jẹ́ bẹ́ẹ̀ àǹbùkátà láti tún ti àwọn ẹsẹ̀ olóore àbẹ́ ẹ̀mọ́túmọ̀ àlìjáná ni ẹ̀mọ́túmọ̀ tí máa gbẹ̀yìn àwọn àlìjáná ni gbàtí wọ́n bá kú mùsùlùmí ìtumọ̀ pọ́ọ̀rọ̀ àlìjáná wọ̀ ni tó bá ti jọ́ gbẹ̀ndà òkè wọ́n gbé iṣẹ́ rẹ jáde iṣẹ́ rí àti iṣẹ́ ẹ̀kọ́ wọ́n wà àwọn awò tó bá jẹ́ pé iṣẹ́ rí rẹ ńlọ́ba tẹ̀wọ̀n ti iṣẹ́ aburú rẹ lọ ọwọ́ àlùjáná tó bá pé iṣẹ́ aburú rẹ lọ́ba tẹ̀wọ̀n ju iṣẹ́ rí rẹ lọ ọwọ́ náà iṣẹ́ rí rẹ àti iṣẹ́ aburú rẹ jọ dọ́gba ọmọ abẹnú àwọn ashabul a'raf àwọn ẹni tí ń bẹ láàrin àlùjáná àti iná kọlọ́wọ́n tó dájọ́ pé bolẹ́ lọ. ọ̀dà sábà máa bá wọn àwa náà ń sìn ríra wa lójoojúmọ́ níta ń sin ọ̀pá mẹ́sí wa ọlọ́run ti ṣe ànílàákàyè oníkálukú wa ti sàlábòsì ọ̀dájú pé oníkálukú wa láìpò lògò àmọ̀pá ìdá wa pọ̀ ju dáadáa wa lọ tí ìbá wa ti fàn tanra wa jẹ báwo la ti wá fẹ́ kú tààrà àlìjáná wò oníkálukú wa náà ló sì mà gbé tí wọn bá ń sọ̀rọ̀ pé àní wà àlìjáná ká tó di pa kú kò nu wa tí ó rò lọ́kàn rẹ̀ pé kò ń kú ni kí ló dé nítorí pé àmọ́pá ìdá wa pọ̀ ju dáadáa wa lọ bí gbogbo èèyàn ṣe rí nu kọ́ ló dá kókó sànù wa so à ń bùkátà láti jẹ́ pé láti gbàdégbà à ń rà wọ́n sí olóore kan ṣe tẹ́lẹ̀ pé tọ́mátì ẹ̀fí fún àwọn ṣẹ́ wa yóò jẹ́ kí dáadáa wa ń kọ́ kọ́ tẹ̀wọ̀n jù àìdá lọ ẹ̀rí tó bá jẹ́ pé ọ̀wọ́ nǹkan ẹyọ kan péré ní dáadáa rẹ bá fi tẹ̀wọ̀n jù àìdá lọ okú oríire ń jọ gbẹ̀dà òkèèyàn torí ẹ̀ ọ̀sẹ̀ yà ọ̀kan lọ́jẹ́ nínú nǹkan tẹ̀mí pẹ̀lú rẹ̀ tá a gbọ́dọ̀ mójútó tí ó jẹ́ ká ara foríjì hadithu abu hurayra radiyallahu anhu eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ tí imaamu bukhari tó gbé jáde nù sahihi rẹ̀ anabi sallallahu alayhi wa sallam oní man sama ramadan imanan wahtisaba ghufira lahu ma taqaddama min dhanbi ẹnikẹ́ni tó bá fi lè ṣe Ramadan tọkẹ nuru sẹsìn fọlọ wọn bá nínú ẹ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú méjì ó ṣe nítorí pọgbọ lọwọ bá gbọ ni tọba ti fi lè ṣe nǹkan kan ẹjọ kíyèsí fóònù tí ń da kíní láàmú yẹn ẹ kíyèsí kẹ mú fóònù bẹ pátápátá eléyìí túmọ̀ sí pé gbogbo níta bá ti lè ṣe nítorí pa gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìtumọ̀ rẹ̀ ni pé mo ṣe sẹ́sì fọlọ́ ìtumọ̀ ọ̀rọ̀ táwọn bí bá wa sọ̀rọ̀ gbàtó ni màá sọ ma Ramadan ìmánan ẹnikẹ́ni tó bá fi lè ṣe Ramadan tọkẹnu rọ́sẹ̀sì fọlọ́ wọn bá nínú ẹ̀ ó ṣe nítorí pọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ gbogbo níta bá ṣe nítorí pa gbọ́ lọ́wọ́ bá gbọ́ kí ni ìtumọ̀ rẹ̀ nù ṣẹ̀ríyà ìyẹn ni pé mo ṣe sẹ̀sì fọlọ̀ ìbéèrè ńlá nù tẹ̀mọ̀ pé ń bẹ́ nu wa à ń jẹ́ pé sọ láti wọn gan wò ṣe fọlọ̀ ọ̀pọ̀ nínú wa à ń jẹ́ pé wọ́n yọ zakat lódodo wọ́n wọ̀ yọ fọlọ̀ wọ́n pọ̀ jantirẹrẹ àwọn tó ṣe hajj àmọ́ tó ṣe pé wọ́n ṣe fọlọ̀ ètò sì jà jù òun náà ní tó ṣe ń torọ ọlọ́ọ̀ni àbó ṣe ń torí tọ́lọ̀ wọ́n máa omi rú. إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيم إتوجد هنا نكيسين لهم كيسين والله نكالنسين báwo láti wá ṣe sùyàmù ìmánẹ́n lẹ́ni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ ó ti sẹ́sì fọ́lọ̀ ni ó ṣe nítorí káwọn èèyàn lè bá pé wọn náà ṣe sùyàmù ó ṣe nítorí kí wọ́n lè bá gbósùbà fún ọ o ò ṣe nítorí kó lè bá a kan sára sí ọ torí tọ́lọ́run ọba nìkan tó nǹkan àbẹ́rẹ́ ńlá nù wá sí sábà ẹlẹ́ẹ̀kejì nu lẹ́ni tí ń retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ lọ torí tọ́lọ́ nìkan o ò retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ èèyàn bí ẹ ẹ sọ pé tí mo bá ti sùn yá mẹ́ fún mi ní nǹkan tí mo béèrè ń à ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ṣe fáwọn èèyàn nù kò sí fún Allah Rabbul Alamin agbọ́dọ̀ kíyèsí wípé sòyàmù wa ọgbọ́dọ̀ jẹ́ sòyàmù tá a ṣe nítorí tọ́lọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá o ẹni tó bá ti wá rí bẹ́ẹ̀ gufira lahu ma taqaddama min dhanbi gbogbo tó ti síwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́wọ́n bó forí rẹ̀ jẹun ọ̀làǹlà lélẹ́yìí ṣùgbọ́n tó bá sọ pé ọlọ́wọ́n bó forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹun ní kéèyàn jẹ́ pé ó ti pẹ́ gan ó ti parọ́ ó ti ṣòfófó ó ti jàǹbá ó ti zina ó jalè ó pààyàrí gòfèrè tọkọ dàmẹ́ mi lẹ́mẹ́ á ṣàforíjì gbogbo ètò tuntun wájú fún nínú ẹ̀ṣẹ̀ sọ́kárí kọ̀kárí rẹ̀ mọ́ má taqaddama min dhanbihi tá à ń sọ tẹ́ máa ti rí rẹ̀ nù hadith ọ̀nà làwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nítorí tí wọ́n bá ṣe siyam Ramadan imanan wa ihtisaban kò ní pẹ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá rẹ̀ bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá ṣe hajj rẹ̀ lillah tí wọ́n bá ṣe hajj rẹ̀ lillah ọ̀nà ò ní pẹ̀sẹ̀ ńláńlá rẹ̀ kò ní pẹ̀sẹ̀ ńláńlá rẹ̀ torí pé Ànábì sallallahu alaihi wasallam ti sọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yẹn ẹni tí o bá ti ya rẹ̀ láyé tó bá ti jọ́ gbé nàìjíríàn fa huwa tahta al-mashi'a yọọ ma bẹ lábẹ́ bọ́lọ̀ ń bá ti ti fẹ́ in sha'a 'afa 'an wa in tó bá wọlọ́ àtàmójúkúrò fún tó bá sì wù yóò jẹ́ ìdẹ́tẹ́lẹ́ ìbá yé wa ìtumọ̀ gófìrà lọ́kù má taqaddama min dhanbi ọ̀nà làwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tọ̀ nínú àkídàtì ahlu sunnati wal jamaa wọn ni la saghirata ma'al israr wala kabirata ma'al istighfar wọn ní ẹ̀ṣẹ̀ kéékèèké jẹ́ kéékèèké má. Ke lópin ìgbà tí èèyàn bá ti tẹpẹlẹ máa sísáǹsì sísáǹsì yóò dín ní lámọ lọ wọn sọ pẹsẹ ńláńlá kìí ṣẹ́kù níní ńlá lópin ìgbà tí wọn bá ti tọrọ àforíjì tẹ́lẹ̀ bá wa akramakumullah ajẹpẹsọ mu Ramadan ó pàtàkì púpọ̀ ẹ̀ṣẹ̀ sáàsì tọlọ wọn tara rẹ̀ tí ó pa àwọn ẹ̀ṣẹ̀ wa rẹ́ fún wa pàápàá jùlọ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké akú oríire bẹ́ẹ̀ la nabi sallallahu alaihi wasallam tó sọ nínú àdìsí ó ní man qama laylatal qadr imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi ẹnikẹ́ni tó bá dúró sẹ́sì fọlọ́ ní òru alqadr ọlọ́run ọba ọ̀tara rẹ̀ yọ ṣàforíjì gbogbo tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ nínú àdìsí kan náà man qama ramadan imanan wa ihtisaban. غفر له ما تقدم من ذنبه ẹnikẹ́ni tó bá ti dé dúró sẹ́ẹ̀sì fọlọ́ lóru ramadan gbogbo ojoojúmọ́ lẹ́yìn sọ̀láṣí ìṣá bóyá kó tó sùn àbí lẹ́yìn ìgbà tó sùn tó jí ọ̀wá ń ṣe kìyàmù lẹ́yìn ní gbogbo òru ramadan ọlọ́run tara rẹ̀ yọ ṣàforíjì gbogbo tó ti síwájú fún ọ nínú ẹ̀sìn ẹ̀sìn tó ti pé tí mo bá ṣe máa tara rẹ̀ máa tara rẹ̀ dẹni tó jèrè. àforíjì ẹ̀ṣẹ̀ ọdọ àti pẹsẹ tó pàtàkì ọlá ńlá ń bẹ̀rẹ̀. ó wá nínú hadithi sahel ibn sa'ad as-sa'idi radiyallahu anhu ọlá nàbẹ muhammed sallallahu alayhi wa sallam ó oní inna fil jannati baaban yuqalu lahu ar-rayyan yadkhul minhu as-sa'imuna yawm al-qiyamah la yadkhul minhu ahadun ghayruhum. يقال أين الصائمون فيقومون لا يصل فيه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل فيه أحد متفق عليه النبي صلى الله عليه وآله وسلم قل إذا جلت لكم كم بلار الجنة من أعوان لكم على الجنة أي ما قل لكم لا الجنة أنا ملتي لكم ميلوا للجنة tẹ́bá tiri táwọn èèyàn bá ti yanu dáadáa o mẹ́jọ mẹ́jọ mẹ́jọ ẹsẹ méje mẹ́jọ lẹ̀kùn mẹ́jọ làlùjáná ní a sì ti sàlàyé bá nàbí ṣe sọ pé abala lẹ̀kùn kọ̀ọ̀kan fẹ̀tù lẹ̀kùn kan wà ń bẹ lára àlùjáná lẹ̀kùn yẹn wọ́n ń pè ní arọyán lẹ̀kùn yìí onáà làwọn ẹni tó bá ti sùn yá ẹni wọ́n gbà wà àlùjáná wọn pèpè níjọ́ gbé nàlùkìyàm àyìnà sọ imun níbo làwọn ẹni tó gbélé ayé tí wọn ti sọ sùyàmù wa àwọn ẹni tó gbélé ayé sọ sùyàmù wọn dáhùn tọ́ba ti dáhùn wọn dìde àwọn wà wọlé gbàbẹ̀ tọ́ba ti wọlé gbàbẹ̀ wọn tilẹ̀kùn yìí ẹnìkan ní wọlé gbàbẹ̀ ma yàtọ̀ sáwọn nìkan ọlọ́dàkùn ṣe wá lọ́kàn nínú wọn Abu Hurairah radiyallahu anhu ọgbà ẹgbà wọrọ wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó fi hàn wá irú ọlá eléyìí téèyàn máa rí nínú oṣù ramadan ó náà ní ọlá kéèyàn ó rí àforíjì ọlá kéèyàn ó rí àforíjì nínú hadith yìí anabi ni rọgùmá rọgùmá anfu rajulin dakhala alayhi ramadan thumma nsalaqa qabla an yughfara lahu rawahu Tirmidhi bi sanadin hasan anábìíní ọlọ́wọ́n bá kó fi mú ẹ̀gbó lẹ̀ tani ẹni tí Ramadan náà bala yìí tí Ramadan náà wà lọ́mọ lọ́wọ́ láì jẹ́ kọ́lọ́ nfòrí jù ọlọ́wọ́n bá kó fi mú ẹ̀gbó lẹ̀ kó dójú ẹni tí Ramadan náà bá bala yìí tí Ramadan náà fi wà lọ ọlọ́wọ́n bó nfòrí jù ọlọ́wọ́n dákun má ṣe fi wà bẹ́ẹ̀ bóòlù ti máa ń ṣẹlẹ̀ bóòlù ti máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ọ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni gbàtọ́ bá yẹ èèyàn ò lo àsìkò yìí dáadáa ẹ̀sìn tí wọ́n ní ká ṣe nínú rẹ̀ báṣubàṣu lèèyàn ṣe èèyàn ṣẹ̀sìn yìí bó ti ṣe yẹ ẹ̀sìn tí wọ́n ní ká ṣe nínú rẹ̀ rádaràda lèèyàn ṣe bó lèèyàn ti ṣe wá ara foríjì bó lèèyàn ti ṣe jẹ́ ni tọ́lọ̀ ń foríjì lásìkò ọlọ́lá yìí. wọn náà ti mà ọ̀sán Ramadan ó sùn kalẹ̀ ni kò sí nǹkan kan tó ṣe ẹlòmíì gan yóò tún máa dá sọ láti jọ ní ọ̀sán Ramadan tọ́ba wa di lálẹ́ wọ́n wá lo gbogbo alẹ́ yìí lórí pé wọ́n fi ń ta lúdò wọ́n lo gbogbo alẹ́ lórí pé àwọn fi ń wo fídíò yóò lo gbogbo alẹ́ lórí pé àwọn wo fíìmù àhàwùlà wàlà kù wọ́tẹ ìlà lùdà. bóòlù ọlọ́run ti fẹ́ forí jìn ọ́ ńgbà tó ti pé rọmọdọ́nà rẹ kò yàtọ̀ sígbà tí o ti rọmọdọ́nà o ò fi rọmọdọ́nà súnmọ́ lọ ju bó ti ti súnmọ́ lọ ṣáájú kí rọmọdọ́nà tó ní oṣù rọmọdọ́nà irú wọn rọgùnmá ànfòhó ọlọ́nkófin mú ẹ̀gbólẹ̀ nítorí pé báwo ló ti fẹ́ bá àforíjì ọlọ́run bá pàdé tọ́ a rí i pé ọgbọ́n tó dópin bẹ nínú sísè sòyàm ní ẹ̀sìn fún wa akramakumullah ẹ rí i pé ọmọ èèyàn kèé ráyè láti sẹ́lọ̀ èèrà yìí láti takùtọ̀ lọ àfi tẹ́bi ọba pa tẹ́bi ọba pààyàn téèyàn bá yó tí ò sí ti ń dàyàn láàmú gbaná nìyẹn máa rojú sẹ́lọ̀ ẹni tí ń ṣẹbọ nísì kìí ṣe bí ló lè lọ síbẹ̀ ẹni tí wọ́n bá ní wọ́n ń sọdún ẹbọ míì a oúnjẹ tẹ́lómi ọ̀jẹ̀ rí láyé yọ̀jẹ̀ ń gbà náà. lásìkò tá ń ṣẹbọ wọn lè ṣe kọjá pé gbogbo kọ́nà lù ni wọ́n ti máa ha èkuru lọ́fẹ̀ẹ́ wọ́n sì lè ṣe ọ̀lẹ̀ tó yẹ pé ẹni tí yóò jẹ rí yóò jẹ ẹjọ́ kọ́dà tó máa ń sọdún ẹbọ míì ìyẹn ni wọ́n máa gún tí wọ́n jiyàn débi kó ó sì kún ẹni tó yó ó máa ń ráyè sẹlọ nítorí pé lásìkò tẹ yóyún ẹ̀jẹ̀ ó máa rọ̀nù lára yín dáadáa bẹ́ẹ̀jẹ̀ bá sì fẹ́ ń sáré sí làṣetán ni náà máa ń lọ sí máa bọ̀ lára yín tẹ́bi bá ń pààyàn tó ń bá ń gbẹ̀yàn èèyàn máa ronú kan lọ́hùn. ajájà téèyàn ọba ní tó lè jẹ ẹmẹ wálé yẹn ọmọ pọ lọrun ọlọmọdé bí mi òǹgbẹ ìpọ mọdàmí dára mi nítorí pé wọn lẹni tó bá rójú lọmọ ń wá ìrójú káàkiri bàbá tó jalè ebi kọ́ ló gbé lọ jalè nítorí pé ó lè nígbà míì yóò ṣe àwọn nǹkan tó ṣe pé adventure ńlá ni débi bá ń pààyàn kó tó di kó dérú bẹ́ẹ̀ yóò ti wó ṣubú tí ó ti kú dànù ẹlòmíì òkun fẹ́ǹsì tó bá tún kun fẹ́ǹsì tán yóò tún gorí páànù tó bá tún gorí páànù tán yóò tún bẹ́ẹ̀ sẹ́ni débi ń palẹ̀ ṣe lẹ́yìn tírú rẹ̀ bá ṣubú yóò fọ́n ká dànù bàbá zì náà wọ́n yẹ fẹ́ bí ṣe zina yóò yọ dáadáa tí gbogbo tí gbogbo san rẹ̀ ọmọ lé wọn lè gbà náà ni ọlọ ṣe zina àwọn ọmùtí ńkọ́ ọmùtí à ọmùtí a máa jẹun bàjẹ́ ẹ̀ríkì yóò ti jẹun jẹun jẹun báwọn nìkan máa pọ́ tiwa kó wọn máa fi tẹ̀ kó wọn máa fi tẹ̀ láàrin ẹni tó yó àti ẹni tó fi ń pa tálẹ̀ rò ikó súnmọ́ kó sin lọ́njù ẹni tẹ́ bí ń pa ni o tálẹ̀ rò kó súnmọ́ kó rántí ọlọ́njù ẹni tẹ́ bí ń pa ni tálẹ̀ rò kó súnmọ́ kó bẹ̀rù ọlọ́njù ẹni tẹ́ bí ń pa ni. torí ẹ ló ṣe jẹ́ pé ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ń fẹ́ láti tírẹ̀nì wa kìí ṣe pé àrùn oúnjẹ tá a jẹ pé àrùn tá a mọ̀ pé ìyàwó wa ń ṣe nǹkan oṣù ọlọ́run fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ìpè kìí ṣe gbogbo ní téèyàn bá ń fẹ́ tó bá sì rí iná lọ́yẹ kó máa lò ó yẹ kó fìgbà kan kó kóra rẹ̀ ró kó kóra rẹ̀ ń dànù níbi lílo tó níkàpá lórí ẹ̀ níbi ṣíṣe tó níkàpá lórí ẹ̀ báwo wá ni tó bá jẹ́ pé wàá kóra ró níbẹ̀ pẹ̀lú ẹ̀mí pẹ̀lú ẹ̀mí pòǹsí lọ ó dájú pé yọ jẹ ìjọsìn tó ga púpọ̀ ẹ sì máa pété èèyàn bá máa jẹ téèyàn bá máa yó lọ́pọ̀lọpọ̀ èyí lànà o ẹni tó ń jẹ bá kúnlé rẹ̀ iṣu tó lè jẹ fódìdí ọdún kan bẹ́ẹ̀ lé ẹ̀ àwọn àgùntàn àwọn ewúrẹ́ gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ lé adìẹ ń bẹ́ẹ̀ lé lórí tìrì wọ́n kàn máa pa àwọn jẹ lójoojúmọ́ ni ó lè pé ẹ èyí tẹ̀ ń dín jojúmọ́ ti tó bẹ́ẹ̀ ẹran díndín ti ẹ̀rùn sí mi báyìí mo fẹ́ kẹ́ ẹ yán ni kẹ́ ẹ sún ó tún lè pé sunsun ọ̀tún wù mí má ẹ bọ́ ẹ sì nítorí pé òun rí kàn jẹ ni ẹni tí ń rí jẹ tí ẹ̀rù kò ní sí òsì bá wọn sábà láàánú wọn kì í sábà láàánú ṣé máa sọ fún rẹ pé bí ń pa àwọn kan wọ́n sì ń pariwo ebi bí wọ́n sọ pé tiwọn lọ́ba wọn òun ọ̀mọ̀ pé bí ń pa ẹnìkan tó àmọ́tẹ́ bá ṣe Ramadan tóníkàlùkù wa gbà tóníkàlùkù wa gbà pé yẹ ọ ah, ó gbòmí pèsè pé kò sóúnjẹ tí ń jẹ àmọ́ lọ́n ló ní kí má jẹ ọ wà á rántí pé àwọn kan máa ń bẹ láyé tẹ́kí bá àwọn èrò oúnjẹ jẹ lójoojúmọ́ báyìí tẹ́kí gbogbo ọgbà làwọn fi wà nù kíkẹ́ nu rotu láti eléyìí ó bí àánú yọ sọ àwọn olówó dẹni tí ń sànù yọ sọ olówó dẹni tí ń wọ ẹni tí ó sànù tí ọba wa sọsọ ya ẹ mọ̀ ní bá a torí ẹnìkan wá sọ pé àwọn mẹ̀kúnnù lọ́lọ́wọ́n bá ń bá wí pẹ̀lú sùyàmù yàtọ̀ sáwọn olówó ọlọ́run pé kó lówó ṣe sùyàn níbo ń bẹ̀ kí ni wọ́n fi wá yàtọ̀ kí ló fi yàtọ̀ irọ́ lásán. àwọn tálákà lọ́lọ́run ní kó ṣe sùyàn yàtọ̀ sáwọn lọ́balọ́ba irọ́ lásán ọ̀n tán rẹ̀ jẹ ọ̀n tán rẹ̀ jẹ gbogbo oníkálukú lọ́lọ́run bá wù gbogbo aláṣọṣọ yà tẹ́lẹ̀ báyìí wa sùyàn máa jẹ́ kí aláàánú èsì máa jẹ́ kàtì dáadáa ẹni tí wọ́n ti sọ sọ́yà yóò borí àṣetọ́ni débi kan yóò borí àṣetọ́ni débi kan nítorí pé tí mo bá fi lè kó ẹnu ró níbi jíjẹ àti mímu láì jẹ́ pé ní tí mo lè jẹ ní ní tí mo lè mu ajẹ́ pé màá lè kóra ró níbi àti ṣe gbogbo ńtọ́lọ́wọ́ bá ní kí n má ti yọ ọ̀rọ̀ mi lọ́rùn láti má jalè yọ rọ̀ mí lọ́rùn láti má kpọrọ yọ rọ̀ mí lọ́rùn láti má ṣe zina yọ rọ̀ mí lọ́rùn láti má ṣe jàmbá ara ẹ̀kọ́ téèyàn máa mú jáde nínú Ramadan yìí kàn ṣe pé àjẹ àmú tí Ramadan náà bá tán gbà tètè rí náà látùn rí ọlọ́mọdé agbọ́dọ̀ rí pa mẹ́kọ̀ọ́ ńlá jáde lẹ́yìn báwo la ti ṣe máa wá bẹ̀rẹ̀ Ramadan bákan méjì nínú ká rọ́ọ̀sù àbí ká má rọ́ọ̀sù tá a bá rọ́ọ̀sù á bẹ̀rẹ̀ Ramadan torí ọ̀rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam sọni sóòmù li ru'yatihi wa aftiru li ru'yatihi tẹ́ẹ̀bá ti rọ́ọ̀sù ẹ̀sọ̀sọ̀ yá tẹ́ẹ̀bá ti rọ́ọ̀sù ẹ̀túnù ajá rọ́ọ̀sù òun náà ni tá a máa fi sàmì láti mọ̀ pé rọmọbọ́nà ti bẹ̀rẹ̀ àbí rọmọbọ́nà ti tán. kọ̀ wá sí bẹ́ẹ̀ ti ṣe lè rótù tí ó fi yín lọ́kàn balẹ̀ tó bá jẹ́ kóṣù rọmọbọ́nà nìkan lẹ́ẹ̀ máa wá pé tó ti lé àbí ò ti lè. gbogbo oṣù yòókù náà lẹ́ẹ̀ máa wá torí kọ́ má bàa di kí ẹ wò ẹ mú. àfẹ́ mọ̀ fóṣù rọmọbọ́nà ti lé àbí ò ti lè àmọ́ bó tó ṣàbánu lé àbí òlè bó ló ṣe lè ràn wá lọ́rùn láti mọ ikú oṣù rọmọdọ́nà là ń wò yìí kìí tó oṣù ṣàbánu ti ń tán. bó ló ṣe fẹ́ mà bó tó ṣàbánu ti tó lé ìwọ́dọ̀ mọ̀ ìgbà tó tó rọ́jà bu wọlé. ajẹ́ pé gbogbo ẹ̀ náà ní bùkátà kálá mójútó fún nítorí pé gbogbo ẹ̀ lọ́rọ̀ mara wọn gbogbo ẹ̀ lọ́rọ̀ mara wọn táàbà wa rọṣù àwa àárín anábìnrin ẹ̀ka ṣàbán ó pọ́gbọ̀njọ́ tó bá ti pọ́gbọ̀njọ́ ńkọ́ ìjọ kejì yóò jẹjọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan torí pé oṣù oṣù ojú ọ̀run tí ó bá jẹ́ ọgbọ̀njọ́ yóò sì jẹ́ ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n oṣù ojú ọ̀run eléyìí tó ní í ṣe pẹ̀lú òṣùpá kò lè jẹ́ mọ́kànlélọ́gbọ̀n kò sì lè jẹ́ méjìdínlọ́gbọ̀n láéláé inú kọjá mọ́kàndín àbí kọjá ọgbọ̀n gèrègè báyìí ni oṣù tójú ọ̀rọ̀ tán ọ̀nà méjì tá a máa gba rótùnù tá a sì fi máa mọ̀ yìí pé Ramadan ti bẹ̀rẹ̀ àbí ò ti bẹ̀rẹ̀ ajá yìí pé ojúṣe gbogbo wa ni o ní ìgbà tí a bá ti wà lóru ọgbọ̀njọ́ tí ó sun ṣàbàn ìyẹn ni pé ọjọ́ tá a bá pè níjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ṣàbàn tílẹ̀ rẹ̀ bá ti tú a ti wà lóru ọgbọ̀njọ́ ṣàbàn òru yẹn la bẹ̀rẹ̀ sí ni wọ́ọ̀tù àwọn sàhábà máa ń pera wọn ẹja awọtù ẹja awọtù muhtasibina fi dhalika ala Allah wọ́n sì máa retí pé kọ́lọ́ ń san àwọn ẹlẹ́sàn lórí ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́yẹ káwọn náà tó tó bá ti di òru ọgbọ̀njọ́ Ṣàbán ká máa wo sámà bọ́yọ́ lọ́wọ́ bó kú a sì pera wa ti bẹ́ẹ̀ àwọn ẹni tó bá jẹ́ aṣíwájú kó ń rán wọn èèyàn yòókù létí ẹjẹ awosu ẹjẹ ama awosu jama òrùtọ yẹ ká wosu la wà yìí taba ti wá rotu á fi tó àwọn èèyàn létí kó ní kálukú ọmọ àwọn aṣíwájú àwọn mùsùlùmí níbi tí wọn ti máa kéde ẹ sọ fún wa pé nílùú báyìí ẹ̀yin rotu tẹ̀yin bá ti sọ fún wa tẹ̀yin ti tán bẹ́ẹ̀ àwọn ni wọn akéde fún gbogbo ara orílẹ̀-èdè wípé àti rótò ajẹ́pọ̀lá ni oṣù rọmọdọ́nà ọ̀bẹ̀rẹ̀ tọ́ tẹ́lẹ̀ báyìí wa a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ oṣù rọmọdọ́n pẹ̀lú pàwọ́ àti ka ọjọ́ ìjọba ìlàmú kò sí tọ́kàn wá pẹ̀lú pé wọ́n rótò wọn rótò kan òsì tọkàn wá pẹ̀lú ṣàbán kan àwa ti ṣèpàdé a sì ti mọ́jọ́ a ti ṣèpàdé a ti mọ́jọ́ yẹn ìfẹ́nu ni wọ́n ń pelé yìí o a ti ṣèpàdé a ti mọ́jọ́ ìfẹ́nu ni wọ́n ń pelé yìí fẹ́rù rẹ̀ olóṣì wà láwùjọ Yorùbá ń bì wọ́n làwọn lọ ṣèpàdé àwọn lèmáàmù lèmáàmù eléyìí tá a máa ń ṣe níbàdàn àwọn ti mú dé títà wọn jọba yìí làwọn bẹ̀rẹ̀ Ramadan wọn bá rúṣu wọn bá má rúṣu kọka wọn adẹ́pọ̀ àwọn ń fẹ́nu nìyẹn àwọn ń fẹ́nu àwọn olódo tí ọ̀tẹ́ sí Islam mà bóòlù anábì ó ti sọ̀rọ̀ tẹ́yìn ọmọ atakò ẹ̀sìn tún ló lùmọ̀ Islam lẹ́yìn olódo olódo nípa Islam ti agbọ́dọ̀ lọ bẹ̀rù Ọlọ́run ọba wa. ẹ̀sìn ṣeré tó bá mọ lórí ọ̀ràn tiẹ̀ tó dáadáa fúnra ara rẹ ọrùn ọwọ́ ọjọ́ gbẹ̀dà ya báwo wá ní tí wọ́n bá tún sọ kó tún sí àwọn èèyàn mi lọ́nà ó forí ru ẹrù ẹsẹ̀ rẹ ó tún ru tàwọn míì má tiẹ̀ lórí ibú tó mú فإن غم عليكم فأعدوا عدة شعبان ثلاثين يوما ẹsẹ siyam tẹ bá rọsù tẹ bá tún rọsù ẹtùnú tọ bá pamọ́ sí yín tẹ rọsù ẹka ṣàbán ó pé ọgbọ̀njọ́ tí àwọn ti ń kéde pé àwọn rọsù bá wá kéde tán láwọn ti rọsù ẹ bẹ̀rẹ̀ siyam. àròsù ajakpe a sọ lanijọ àkọ́kọ́ lanijọ nu Ramadan alu abukata kama abukata kama sanra wa jẹ kama sọ òṣùpá lẹ́yìn rẹ̀ ìgbésẹ̀ rí àtìsẹ ń bẹ nínú oṣù tí wọn sọ fún àwọn rí àtìsẹ ń bẹ nínú tí wọn kéde yẹn torí pé òní ni onílọ́yẹ kọjá ìjọ kẹẹ̀ẹ́dógún abẹ́ ẹ̀rọ tù ni ẹ máa bá sìkò yín jẹ ńgbà tẹ́ ẹ̀ níṣẹ́ ẹ máa bá sìkò yín jẹ ńgbà tẹ́ dilẹ̀ ṣé ńgbà tí Ànábì sallallahu alaihi wasallam ń sọ yìí pé ẹ sọ síyàmù tẹ́ bá rí tọ́ba sì pamọ́ sí yín tẹ́ ẹ̀ ọ̀pamọ́ sí yín tó túmọ̀ sí pé kò lé ni ó lè àmọ́ lọ́n ló wù má torí máa so ṣe ni. wọn kì í so kọ́ńtì òṣèṣe gbàdọ́lọ́ wọn bá bá mú kí kùrukùru ó gbò tá a fi rí ṣé àwa lọ́nà kan tá a fi lè mú kí kùrukùru wọn sí kúrò lójú ẹ̀ àní ní pé ìgbà tá a un ẹ ọjọ kan kún ṣe àbá nǹkan pé ẹ eléyẹn. oṣù haúsá ni o àwọn òsìlè lóṣù haúsá ọdẹ bá mùsùlùmí ò bá wa láti dọ́dọ̀ àti délé ayé àti gbọ́kún róṣù yorùbá rí bọ́yá yìí náà rí bọ́yá yìí ti gbọ́ pé wọ́n rí ti yorùbá rí kó rí ti yorùbá rí torí yorùbá ìwà nǹkan kan ìfẹ́ ẹnu náà nípa àwọn ti mọ́sù àwọn ti mọ́jọ́ wọn ò róṣù yorùbá rí tó o ti wá tó wá rí o ti wá burú pé ká ẹ̀yin ọ̀wá nǹkan kan ẹ̀kan jókòó ni kálukú gba yàrá rẹ lọ gbàtí ẹ gba yàrá yín lọ ẹni tí wọ́n ń wá ọ sọ pé wọ́n rí ìwọ tó nǹkan kan sọ pé wọn ò lè rí kan lọ ń jẹ ta ká máa wojú sánmà ẹni tójú bá ń dùn ojú sójú dijọ́ náà lọ́nà tó jẹ́ pé kò ní tọ́mọ wa wò kó tutù lé ẹ̀yàn ó wò dáadáa ọ̀ràn àti pé yẹ ẹ́ sọ sùn lélẹ́yìí o oṣù lélẹ́yìí àdúgbò ẹ̀fọ́ lọ. sẹ́mi pé tó tún bá kọ́ léwu ó lójú ẹ̀ tó lè rí nítorí pé ó máa ń wẹ́ ó máa ń wẹ́ gidigidi tọ́ bọ́lọ̀ bá ní kárí ńlẹ̀ yorùbá náà xeyr ẹ̀ pa àwọn ará sokoto pé arósù níbo ń bẹ̀ lókè ọ̀ra ló gbó máa sọ̀rọ̀. Arosu, níbo ń bẹ ní ẹ wọn ti pè òkè súnà ní Ṣakí àròsọ níbo ń bẹ ní Kìtì pàtẹ́ yìí bá wa sọ fún wọn wọn wá sọ pé ẹ àti jẹ́ pé lẹ Yorùbá lẹ ti rọ́ọ̀sùn yẹn àwọn ò lè gbá wọlé káwọn náà wá kábù wọn kábù kó lóròǹbó mo rò pé yé wa tó táwọn asẹ́sìn dẹ̀ yà mẹ́yà ẹ̀ńtọ́ bá rọ́ọ̀sùn kéde fún wa lẹ́yìn náà bá rúṣù níbikíbi ẹ pè wọ́n sókótó kẹ́ ẹ sọ pé ẹ rúṣù káwọn wá ti torí pé lẹ́yìn òbá wọn ti rí kí wọ́n rìjẹ́kẹ̀ wọ́n wá ti àbùkù kan bẹ́ẹ̀ bá ń ṣe ń kàn yín náà lábùkù pé ẹsẹ̀ lè máa kóso haúsá àwọn akàn wọn náà lábùkù báyìí pé orí yín ò pé ẹ̀yàmẹ̀yà lẹ́ ń bá ká tọ́ba sì jẹ́ bẹ́ẹ̀ ẹ fọ́ ọmúra yín àwa náà fọ́ ọmúra wa ń bì mo rò pé yé wa àmẹ́yìn ọ̀wọ́ sùn kankan kálukú kan sùn yìí náà ẹni tí ọ̀fẹ́ wàhálà tí ọmọ wa dájọ́ ń kọ̀rọ̀ yàrá rẹ̀ ọ̀dájú pé ń tan ara rẹ̀ jẹ ni. láṣẹ ó lè jẹ́ pé báyọ̀ lómi ń sèyí méjì ó sì tán láwọn rìn tí wọ́n sì rí lóòótọ́ ẹ̀fẹ́ lè lẹ̀ fọlọ̀ lẹ́nìkan bá parọ́ fún wa ó nu ọlọ́run á pàdé ń jọ gbẹ̀ndàkúyà mi oríṣiríṣi àwọn rìwáyàt làwọn náà ń gbọ́ àmọ́ àníjì láti máa tu o sáti sọ fún akọ ẹrú ẹrú bàtì apàdé ń dọ̀gbìn dàgbìyà tí gbogbo àwa two hundred million tá a bá fún ọlọ́run níjọ̀gbìn dè bolófẹ́rù là sẹ́wọ̀n kíkò ní rọrùn tòǹtòrí dé lẹ́yìn bẹ́ẹ̀ máa ń parọ́ ẹ mọ́ parọ́ ẹ mọ́ parọ́ fáwọn ló ń mọ́ ọ òdodo ni ẹ sọ ha ẹ bá ti sọ dodo ẹ̀yin náà rọ náà lọ́jọ́ gbẹndàl kìyàm tọ eléyìí jẹba o akramakumullah asọhùn á rí i pé ó ní orígun orígun ẹyọ kan náà ló sì ní òun náà ní al-imsak kájínà sí gbogbo tó lè ba síyàmù wa jẹ́ ẹ jìnnà sí jíjẹ ẹ jìnnà sí mímu ẹ jìnnà sáwọn obìnrin yín láti ìgbà tálífàjà rí òdodo bá ti yọ títí tó rùn ó fi wọ̀ pẹ̀lú àníyàn àníyàn tó gbọ́dọ̀ pẹ̀lú ẹ̀ eléyìí ni wọ́n ń pè ní asiyam ọlọ́ni wa kulu washrabu hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi minal fajr thumma atimmu siyama ilal layl ọlọ́ni ẹ máa jẹ ẹ máa mú títí tí ó fi di pé ilẹ̀ mma alifájàrí yọ ẹ máa wá bá sùyàmù yín lọ títí di bẹ̀rẹ̀ òru ẹ ti kọ́ ẹnu ró látàárọ̀ gbà ó lẹ́tùnú tóru bá ti bẹ̀rẹ̀ gbà ó lòru bẹ̀rẹ̀ tóru bá ti wọ̀ tóru bá ti wọ̀ ìgbà náà lèèyàn máa sínú táwa lẹni sí sọ́ọ̀mù Ramadan jọ̀ràn yàn lórí ẹ̀ ẹni tí sọ́ọ̀mù Ramadan jọ̀ràn yàn lórí ẹ̀ àwọn májẹ̀mú wọ̀nyí gbọ́dọ̀ pé sára rẹ̀ alákọ̀ọ́kọ́ oná ni pé ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí sòyàmù Ramadan kìí sọ̀rọ̀ yàn lẹ́ni tí ìbá ti ṣe lórí ẹni tí ìbá ti ṣe mùsùlùmí o gbogbo nǹkan pátá tí wọ́n bá ti pè lẹ́sìn inú ìsìláàmù yìí kìí ṣe tẹlómi àfi táwọn mùsùlùmí ẹnìkan wá wọ mọ́sálásí ó ló ń kàn wá wo bóòlù ẹsẹ̀ ṣe sọ láti wọn náà fẹ́ bá yín ṣe tò kò sí tọ́jú ọbẹ̀ ọkàn àbùkù ni o ẹ̀rí pé nìṣẹ́ ẹnìkan wà tó ń du tó ń sáré kó n fẹ́ gbapò ti dupò lórí n fẹ́ dupò pírẹsidẹ́ǹtì nàìjíríà kìí ṣe mùsùlùmí o àmọ́ àwọn máa ń rò péré lẹ́sìn àwọn aláìmọ̀kan sísè ń gba àwọn láàyè náà àwọn náà máa gba àwọn láàyè ló kọ pé tó bá do lórí káwọn ò lè rí nǹkan kan gbà lọ́dọ̀ ta ni wọ́n fi hàn kọ́ lọ sí church níjọ́ sunday gbàtọ́ wá di júmọ̀ àtọ́ tẹ̀lé ó tún lọ mọ́ṣáláṣí ọwọ́ mọ́ṣáláṣí ó tún tó pẹ̀lú àwọn yẹn wàláì mùsíbà ẹ dákun gbogbo dírámà tẹ̀ ń bá ń sẹ́ ẹ má gbé dédé islam o wọ́n yé ti islam ṣe drama, o láti ètò ìpínyà fẹ́ sórí ibú ẹ̀ríkì láwọn stéètì míì náà táwọn gọ́vnà wọn ò ti jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí èkìtì stéètì ẹ̀ríkì wọ́n gbé gọ́vnà wọn wọ mọ́sálásí tó wé láwọn ní kókó náà tó ṣe sọ̀láàtì wọ́n ti fìgbà kan serú rẹ̀ náà fún oyin ní ọ̀ṣun stéètì táwọn wé láwọn ní kéńsẹ́ kékeré yẹn àfáàyàn gbà lọ́wọ́ wọn náà rí ẹ̀ gbádùn ẹni sì islam tere ọ̀nà wa wọnú mọ́ṣáláṣí yóò wí láwàní ẹni ha ha irú kí ni ẹ bẹ́ẹ̀ náà lọ ṣẹlẹ̀ ńgbà kan lóńdó ṣètì ń bẹ̀ yẹn nípe gómìnà wa nígbà kan pé mùsùlùmí ni ọ padà di ni. ikú abdulrahman ló kọ rẹ̀ tẹ́lẹ̀ kótó wa dọmọlẹ́yìn pọ́ọ̀lù kínní kan mímí kò tí nǹkan kan bá ti wá papọ̀ pẹ̀lú àwọn mùsùlùmí tó máa jókòó tó náà bá jókòó yọ máa sọ pé asalaamu aleykum àwọn mùsùlùmí wa máa dá wa aleykum salaam rahmatulahi bọ́bẹ̀rẹ̀ fún tani. subhanallah ilé ìtumọ̀ sí pé àwọn èèyàn gbẹ́sì islam yìí rárá. náà lè ń dáhùn sálámà fún èèyàn sọ pé ìsìláàmù ò gbé òun ó sọ pé ìsìláàmù tí bá fóun ṣe tó fi òun sórí rẹ̀ kò gbé òun kìí sọ̀nà lọ́wọ́ àti wá dépò iná àwọn àmọ́ ẹ̀ máa fojú ẹ̀ gbólẹ̀ tẹ bá lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ fún yín kò sí tọ́kàn yín pẹ̀lú nǹkan tó sọra rẹ̀ dà ó gbọ́dọ̀ fún yín àmọ́ pé kẹ́yìn wá sọ islam di ń tẹ́lẹ̀ máa fi gbolẹ̀ nítorí ẹnìkan tó ti fi islam sílẹ̀ a'udhu billahi minash shaitanir rajim. tó bẹ́ẹ̀ náà ni káfíìrì èyọ zakat bẹ́ẹ̀ náà ni káfíìrì èsì hajj bẹ́ẹ̀ náà ni káfíìrì èsì sọ́wọ́mù ramadan tí káfíìrì bá dánrọ́ ẹ̀wò àti ìdánù ni o ìfìyàjẹrẹ ni ìsì máa ṣẹlẹ̀ púpọ̀ láwùjọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí èsè mùsùlùmí wà ní ìsì bẹ́ẹ̀ ti ṣe sọ pé rọmọdọ́nà ń bọ̀ òun náà ń palẹ̀ lóbìnrin wa yóò sọ pé ah, kẹ́wọ́n ohun kan àjọ ni o kí lẹ̀ ń jọ ń gbà àwẹ̀ àfikọ́ já àwẹ̀ náà kì í sọ sí yá tọ́ba jẹ́ sọ́ọ̀mù tọ́lọ̀ wọn bá wá sí lọ́nà lórí wa tá lọ́jọ́ náà lé lórí alimusulemu tọba kan fẹ́ fi yàkúnyà fúnra rẹ̀ ńlò ní jẹun lò ní mumi o ó sera rẹ̀ nu tọba ti jẹ mùsùlùmí. ẹ kó lè sọ wá sọ pé kò ní nítumà kò lè nítumà because condition tí ó di ọ nítumà kò sí pẹ̀lú rẹ̀ condition náà ni alislam. tòmátì àmúnu jàmá ọ̀nbẹ nínú àwọn ẹni tẹ́ ń pè ní mùsùlùmí tó ti kó àwọn ti fi islam sílẹ̀. Si wọ́n ti fi islam sílẹ̀ ọjọ́ ti pẹ́ àwọn náà ń palẹ̀ mọ́ pé rọmọdán náà ń bọ̀ irú àwọn fàlàsọ dákọ̀ wàlàsọ lá wàlàkín kẹsìdábà wàtàwálà ẹlòmíì ti ṣe sọ láti kàn ní ìsìn ilẹ̀ ta wọ́n ní ẹ̀ wá mọ́sálásí ni ó ní ẹ̀ nígbà ń fẹ́ ni bá a ń ọba fẹ́ ni àbẹ́rẹ́ rí kan mẹ́ ó sì wà lìjẹ́ nà ń ọba fẹ́ ni irú àwọn eléyàn ti fi islam sílẹ̀ torí gbogbo ẹni tí kì í bá ti sin lọ káfìrí lásán ni ṣe irú rẹ̀ náà mọ apalẹ mọ pé rọmọdán náà ń bọ̀ à ń bọ̀ fáwọn mùsùlùmí kò bọ̀ fúnrú rẹ̀ ẹ dákun ẹ pàkíyèsí irú wọn o ẹ padà sí di islam kẹ ẹ má bàa sórí ibú ẹ padà sí di islam kẹ ẹ má bàa sórí ibú ẹnu rí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá sọ pé ẹ àwa náà tá à ń ṣe tá à ń ṣe náà lójú méjèèjì tá à ń ṣe kíni kí la fi jẹ́ a a fi jẹ́ nǹkan pípọ̀ kò lè yí ọ nígbà tí wòye sin lọ a fi jẹ́ nǹkan tó dáa tó pọ̀ torí pé inú gbádùn táwa wà ẹni tí ìbá sin lọ kò lè gbádùn rú ẹ tó rò pé owó nìkan ní ní tá ń lo owó ra nù kó ń kó lọ torí ẹlòmíín ní ti owó náà ní gbogbo calculation rẹ̀ ní ẹ wọn lè pẹ nìkan ní yorùbá lẹbù wọn lè kó kírun jọ awọ lọ awọ ń kírun ni àfikọ́jẹ́rùn hìn sọláàtì awọ èsè sọláàtì kpọ̀rọ̀kọ yé wa wọn ni ó sì tálákà ju èkúté sọ́ọ̀tì lọ àwọn tí wàá máa sírò rẹ̀ kó tó bá pẹ́ sìn òdodo ní ọ̀yẹ́ kó ti lówó ok ọlọ́run sọ pé tẹ̀ máa ti ń sìn wọn ẹ̀ lówó àbí làwọn sọ̀ ábọ̀ wàá lówó ti ń sàn torí rẹ akramakumullah irú wọn ẹ fi yé wọn o ẹ ń kàn palẹ̀ máa rọ ni wọ́n ti sìn lọ àṣìyàmù sí fáwọn kò fà àfi kọ́ padà sídìí ẹ̀sìn Islam torí rẹ à ń fi ń dá ọ lójú ìwọ́n tó àmọ́ yín pé tí Ramadan bá dé wàá bẹ̀rẹ̀ sí ní sísọ láti tè ti ṣe tẹ́lẹ̀ tí rọmọdún bá tún ti lọ wàá pàṣọ láti tè mọ́tẹ́ bí para rẹ ọlọ́wọ́ bò nídìí rọmọdọ́nà bá dé yóò máa ṣe sọ̀láàtì yóò máa ṣe sùyàm torí ti gbọ́ pé wọ́n jọ máa rìn yín tó bá ti tè bá ti ṣe sọ̀láàtì ò lè ní sùyàm ọ̀dà kò burú wọ́n ṣe sọ̀láàtì ń gbà. tí rọmọdọ́nà bá ti lọ báyìí yóò ní báyìí báyìí sọ̀láàtì ó tún di rọmọdọ́nà mi. a gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kí sùyàm rọmọdọ́nà tó jọ̀ràn lé wa lórí ẹni tó ti wá ṣe nǹkan tó ti yọ́pọ̀ nú ẹ̀sìn Islam àfikọ́ padà sí di ẹ̀sìn Islam kótó di pé sọ́mu Ramadan ọjọ́ ọ̀ràn yẹn lórí ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ṣiṣẹ́ babaláwo dáhùn kí lẹ́yìn ẹsẹ̀ mùsùlùmí má àfi padà sí di ẹ̀sìn Islam àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo sùyàmù tó bá lò ṣe àṣedànù lásán náà ni ó tún á lọ jẹ́ pẹ́rù rẹ̀ lẹ́sìn tẹ̀lé máàmù ládùúgbò yín máàmù babaláwo ẹ̀wà dánwò ńlá eléyìí jẹ́ mẹ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ al-islam sọ́ọ́mù rọmọdán ní ìjọ́ràn yẹn lórí ẹnìkan kan àfi tó bá jẹ́ mùsùlùmí. mẹ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-aql gbogbo ẹni tó bá ti sùyàmù rọmọdán yóò jẹ́ ẹni tó gbádùn nílà káì tí kìí ṣe wèrè tí ò sínwín. torí pé wèrè kí la fẹ́ bá sọ. So pé ẹ oṣù tó dé yìí o àì jẹun àì mumi o àì àì sèké ẹ ní jẹun báwo tó bá fún ọ lọ́rùn pé ó ní jẹun báwo kí ló ṣe ọ tó ní jẹun <laughs> pé alẹ́ mi àti wọ à ní jẹun èmi àti wọ báwo ẹ tó bá bẹ̀rẹ̀ sí lé ọká tóró wọn wọn mọ nǹkan kan kò sí làákà yìí kò sí ní tí ó sì sí ọ̀dọ̀ gbà lórí ọ̀sán kì í sọ̀rọ̀ yẹn lórí wèrè àmọ́ tó bá jẹ́ pé dákúdájí ni wèrè rẹ̀ ó lè ṣe wèrè jọ mẹ́ta kó gbádùn jọ méjì ọwọ́ jọ méjì méjì wọn àníjó kọ́ lọ bẹ́ẹ̀ á sọ fún kó o sèso yàmù lọ́la ó tún sèso yàmù lọ́tùnla tó bá ti di jọ mẹ́rin ẹ pàánù yín má. torí pé àwọn èèyàn àwọn àwọn wèrè míì wà bẹ́ẹ̀ jẹ́ pé ìgbà kan ni ó fi ṣe wèrè ìgbà kan yóò gbádùn bí ìgbà tí nǹkan kan ò ṣe. tó irú wọn wọn lẹ́ni tó bá súnmọ́ yóò máa sọ ọ́ tó bá ti dìgbà tí nǹkan yẹn ti kú lára rẹ̀ ẹ bá sọ ònà òṣìṣẹ́ torí tí ọba ti ọsẹ lọ àmọ́ ńgbà tí òsì làákà ẹ̀ kò sí nǹkan kan tó lè ṣe ń gbà. bákan náà ọ̀sùnyà májèmọ́ ẹlẹ́kẹta ọ̀nà ni alùbọ́lò ẹni tí ó ṣe sọ́ọ̀mù Ramadan ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti bàlágà tá a bá ti bàlágà ẹ̀sìn ètò ìjọ́ràn yẹn lórí wa àwọn ọmọ wa kéékèèké tí wọn ti bàlágà lọkùnrin lóbìnrin sẹ́mi pé gbogbo táwa ń ṣe nínú ẹ̀sìn kò tí ì jọ́ràn yẹn lórí wọn àmọ́ àmọ́ mú wọn ṣe pẹ̀lú èrò pàǹkọ́ wọn nítorí pé tẹ́ ẹ̀ bá kọ́ wọn láti kéékèèké kò lè rọrùn ike káwọn ọmọ yẹn kún ṣe tí wọn bá dàgbà torí ẹ̀ wọ́n lọ yani lẹ́nu fún bàbá tí wọ́n ń tu bí ìṣèbé nìsín lórí ọmọ rẹ̀ tó ti dàgbà tó ti di géńdé wípé ọmọ yìí ò sin lọ́n wọ́n nígbà tó ọmọ wà kékeré kí ni wọ́n ń wòran ìbá ti kékeré ni wọn náà ti kọ́ ọmọ rẹ ìdánilẹ́kọ̀ọ́ lọ ń bọ̀ yìí sọ ọmọ ọmọ rẹ lọ́wọ́ ṣèbọ pọ̀lọpọ̀ nínú wa kò ní mọmọ rẹ lọ síbi dọdá ibi tí ọdá ni ọmọ ọmọ lọ wọn lè sọ pé ẹ kíní kankan wọn fẹẹ ṣe fújì náì yọ ọmọ ọmọ rẹ lọbẹ irú bẹ báwọn ọmọ yín bá ṣe dà ẹ̀yin náà lẹ yà pátá ni ọmọ ọmọ rẹ mú lọ bí ó rí i pé ọmọ rẹ náà fẹ́ máa ṣèṣe pé òun gbọ́ nǹkan tí wọ́n sọ yé ẹ̀sìn tiẹ̀ náà máa yí padà yóò máa ṣe bó ṣe dáa bó ṣe dáa bó ṣe dáa kódà ọmọ wo pé Allahu Akbar torí pé ìwọ ló ń plan irú gbèsè ayé wo ló rẹ ó dàbí ẹni tí lọ wo bọ́ọ̀lù stadium sẹ́wọ̀n díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ kan pé ẹbí mi náà ra bọ́ọ̀lù wa gbàtẹ́ bá ti ra bọ́ọ̀lù wa tẹ́ bá bá tí wọ́n sọmọlẹ̀ tí ọ̀lù òkè dáadáa yóò ní nọ́ ò kéṣe irú ìtàn gba stadium yẹn tẹ́bá ti bá rè tí wọ́n sọmọlẹ̀ tó lòkè dáadáa bọ́ọ̀mọ ṣe rí gbóǹkan yóò máa lé bọ́ọ̀lù ká bọ́ọ̀bá yálẹ̀ rí ti ń forí gbé ń gbé séjì ká ń tún gbé sí kínní ìgbé àbí Ronaldinho ṣe máa ń ṣe nìyẹn ẹ́ẹ́ lọ́mọ náà bá di Ronaldinho Nigeria Limited subhanallah tòtò bá sì jẹ́ pé ibi tó ọmọ ó ti gbọ́ tọ́ lọ́n tí ó ti gbọ́ tà nábì lẹ́ bá mu lọ ẹ kàn gbọ́ tọ́ ọmọ náà sọ ọ́nu lẹ́ni pé hadithi kan wá látọ̀dọ̀ Abu Huraira radiyallahu anhu ẹ pẹ̀lú tí mo Abu Huraira o tún radiyallahu anhu. yẹ torí pé n tẹ́ mú ẹ i pé ńlá bẹ òbí àwọn ọmọ bá yáyàkuyà náà kú pa ń tọmọ bá dáadáa náà lọ iná lọmọ ọmọ kọsì òun òkúkú máa kankan ẹ̀yin lẹ mú wánulẹ ayé níta ẹ bá ní ose náà ní ose tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé àwọn ọmọ wa tá à ń kọ́ lẹ́sìn à ń kọ́ wọn kó lè bàa lè ṣe ni aláwọn olùmọ́nà yanilẹ́nu fún bàbá tó ṣe é gbé nígbà tó ọmọ rẹ̀ tó dàgbà tó di géńdé ní gbàrà ta ní fẹ́ wulẹ̀ fọmọ òsín lọ́rùn wọn nígbà tó ọmọ wà kékeré ń bọ̀ nìwọ́ wà ọ̀dàlẹ̀ ni. torí pàtí kékeré láti pẹ̀ka àrókò nígbà tí wọ́n bá gbìyànjú láti tún ọmọ rẹ ṣe láti kékeré tó bá ti kí gbígbẹ́ ńkọ́ ṣé yóò ṣe lọ kò ní ṣe lọ ṣé bọ́ lọ́n lọ́ gbogbo wa ọlọ́run ló ṣàánú gbogbo wa ẹ̀yin ẹ̀wọ̀ àwùjọ nìsígbà tó lọ́n ṣàánú fi yín àwọn ọ̀rẹ́ tẹ ní lọ́tún àti lósì àwọn èèyàn tẹ jọ ṣe kékeré lọ́tún àti lósì kí lẹ rò kó padà ṣẹlẹ̀ sáwọn nìyí tẹ̀bẹ́ rí kí ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ ìjọ ṣe kékeré nìsín àwọn ìjókòó ń rú ìjókòó dá ìjókòó yìí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹjọ́ jẹ́rọ̀ tẹ́ mara yín tọ́yẹ́ pé ẹjọ́ dìde ní tọ́ba sọ pé ọlọ́ọ̀ dánilẹ́kọ̀ọ́ kàkí ló ṣe yọ máa fi ọrẹ rìn ṣe dánilẹ́kọ̀ọ́ ìta nítorí pé tó ń fi síwájú ọ̀yí àtọ̀sílẹ̀ látara rẹ̀ ẹ̀rí pé ńgbà tẹ́yìn bá ń sílọ̀ kò ní lọ nítorí pé tó ń fi síwájú láyé tẹ̀ kì í sọ̀rọ̀ ọlọ́run sọ torí àwọn ọmọ yẹn kọ́ wọn lẹ́sìn o láti kéékèèké Ramadan ní sọ̀ràn yẹn lórí ọmọ tó ti bàlágà àmọ́ ọmọ tá a bá rí i pé yóò lágbára àti faradà á dákẹ́ wọ́n máa mi inshàlá lọ́la wọn náà ṣoṣo yá inshàlá so ẹ̀rí pé tẹ́ bá ti jí sáàrì tẹ́ bá ti jí báyìí tí o fẹ́ tètè dìde ah, wọn náà lọ sọ pé ṣoṣo yá mu yóò dìde ní pọ́n. ọlọ́ba ti wo ní tẹ̀sí ẹ̀ ń sálù àlà ọ̀nà sálù àlà nàdé ẹ̀ máa ń ṣe kìyàmù léèlà ẹ̀ náà ṣe kìyàmù lẹ́ yóò dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà tó máa ń jẹun náà jẹun yóò máa sọ kí lẹ́yìn pé ń kìyàmù gan bàbá ò jẹun láàárọ̀ yóò yẹ ẹ́ bàbá ò tún jẹun lọ́sàn yẹ ẹ́ so wọ́n sọ pé ṣé èsì kọ́ lọ yóò mímu báwo ṣé bẹ́ẹ̀ náà yóò mímu. <laughs> tó títí tó fi dàsìkò tó rùn wọ̀ lóòótọ́ o àánú ọmọ lè ṣe yín akọ àwọn ọmọ àti tọdún mẹ́sàn-án nǹkankan àánú rẹ lè ṣe yín pé ojú rẹ pọ́n wọn tó bá ti dìgbà tí ó sinú a ẹ̀yin náà surprise ẹ surprise ẹ ẹfun láwọn kan oríṣiríṣi ẹyàgbé eléyìí mọ eléyìí ẹyàgbé ah ṣé pé torí ìsìyàwó náà ló ń fi lẹ́tọ̀ọ́ sí gbogbo àwọn nǹkan yìí insha allah gadan ayidọ lọ́la kún máa ń jọ bẹ́ẹ̀bẹ́ẹ̀ à ọmọ mi aláṣọṣe tó lẹ́bàá rí i pé pẹ̀lú ògbọ́lọ̀ bọ́mọ mi ṣe ń ṣe títí dé mẹ́ẹ̀ẹ́dógún nù níjọ́ tí ọmọ mi tẹ bá ní kò ní ṣe torí pé ń sànù rẹ̀ wàhálà yóò máa sunkún ni ẹ tírèn àwọn ọmọ yín lórí dáadáa bẹ́ẹ̀ làwọn ànsọ́ọ̀rù ṣe máa ń ṣe wọ́n máa ń tírèn àwọn ọmọ wọn àwọn bàbá bàbá tiwa náà ẹni látọjọ́ tó ti pẹ́ àwọn náà máa ń tírèèni àwọn ọmọ ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tírèèni yẹn ń fàtúnṣe àwọn nìkan mọ ṣèṣe yáàmù títí di ọ̀sán tó bá ti ṣe di bí aago méjìlá ó lò lè já báyìí asòdàjì rọ wọn bá tún di lọ́lọ́ ó tún ṣe dé dàjì bẹ́ẹ̀ wọ́n máa pè ní àgbàdá ìlà agbada ìlà plus agbada ìlà equals to one so nínú sẹríà kò ságbada ìlà àgbàdì ìgbà tó rùn wọ̀ lọ́wà ẹ kó àwọn ọmọ ẹ sì rí i pé pẹ̀lú gbọ́ọ̀lọ̀ kọ́dà bó ṣe méjì mẹ́ta lọ́mọ lè ṣe títí Ramadan ti tán tírénì tẹ̀lé ìjẹba ká tírénì àwọn ọmọ wa tọ́ba wa ṣe alákọ̀ọ́kọ́ tẹ fún lẹ́bùn tó pọ̀ tó bá ti jọ ẹlẹ́ẹ̀kejì ẹ dín ẹ̀bùn yẹn kù ẹ dín kù ẹ dín kù dáadáa kó nù rí i pé ìyàtọ̀ ti wà lónìí sí ti tó bá ti jọ kẹta kọ́mọ́sẹ́bùn rárá tọba yíyẹ ní ti gbogbo yóò fi dọ sínú kò sẹ́bùn kankan ẹtùjọ pẹ́ kó tó tún rẹ́bùn kí ló dé ẹ fún mi ní àánú ọlọ́run la fẹ́ gbẹ̀sán lọ́dọ̀ rẹ̀ mo rò pé yọ àtẹ̀mí àtiwọ́ ta ni ọ̀sán alẹ́ san Allah ẹ̀ ń ti kọ́ ọmọ ní al-ikhlas ẹ̀ ń ti kọ́ ní al-ikhlas kọ́mọ́ àjẹ́ pé torí ọ̀lẹ̀ àkàrà kìnnìkan tẹ́ ń kójọ fún ni ó sì máa sọ sí yá ẹ máa dínkù ẹ máa dínkù ẹ máa dínkù títí dáa fi yé pé àtẹ̀mí àtiwọ́ ọ̀dọ́ta là ń ti wẹ̀sán Allahu Rabbul Alamin. májẹ̀mú ẹlẹ́kẹrin òun náà ní pé sùyàmù Ramadan. èèyàn gbọdọ nímà tí ó fi jọra yàn lórí èèyàn èèyàn gbọ́dọ̀ nímà pé àsìkò rẹ̀ ti wọlé tó bá yẹ pé ibi tẹ́yìn wà ẹ gbọ́ níwò ẹ máa ń ti lọ kò sẹ́ni tí ó sọ fún yín wípé ti ti bẹ̀rẹ̀ a kí ló dé tí wàá jẹun torí ẹ ẹ gbọ́dọ̀ jìnnà sáwọn mùsùlùmí kéèyàn á lọ máa dágbé ọwọ àlọ wálú kan nínú gbó kan wọn nìkan lọ kọ búkà rẹ bẹ táwọn yẹn bá ti súnmọ́ ó tún sá táwọn yẹn bá ti súnmọ́ ó tún sá à irú rẹ àmì kéèyàn gbádùn ni o a gbọ́dọ̀ máa gbé tòsí àwọn èèyàn nítorí bọlọ ti ṣe dá wa léèyàn èèyàn ẹ̀dá tọ́lọ̀ ń dára ni pé àní máa rí èèyàn sá téèyàn bá ti wá máa ráwọn èèyàn sá ti máa rí wọn sá nǹkan púpọ̀ ni ó bàjẹ́ fún náà ẹ wo nísìn ọ̀pọ̀lọpọ̀ information ó ní mà yóò sì ṣèyàn níjàmbá láyé rẹ̀ àti lálùkìyàmà rẹ̀ ẹ àwọn èèyàn burú wọn máa nìyàn lára bẹ́ẹ̀ ni wọn bí anabi sallallahu alaihi wasallam léèrè bẹ́ẹ̀ nínú kí n máa bá èèyàn ṣe tí wọn ní mi lára kí n sì máa fara da ìnira tó ń ṣe fún mi àti kí n yẹra fún wọn kó má bàa ní mi lára èwo ló dáa jù anábì ni máa bá wọn ṣe kó máa ní ọ lára kó máa ṣe sùúrù. torí di eléyìí báyìí ká mà pé Ramadan ti dé májàmú kàtúnù táwa lẹni tó ṣeé kó wọn má mà pé Ramadan ti dé onáà lẹni tó bá wà isolated onìkan ń lọ dágbé. ó dínà sí gbogbo èèyàn pátá korongodo ìró eléyìí yóò sọ̀rọ̀ torí kó ṣeéṣe kó máa gbé fíjọ́ ẹgbẹ́ kan kó ní rédíò rédíò ní rí fíríkwẹ́ǹsì kankan mú kó sì láńsẹ̀t kò ní sí sáfìsì táwọn èèyàn tó sá fún náà lọ́ọ́ máa pè. bákan náà ó bẹ nínú àwọn èèyàn tó ẹ kó wọn ò sì ní kówó ìròyìn wá fún un pọ̀lọpọ̀lọ àwọn ẹlẹ́wọ̀n wà bẹ́ẹ̀ kódà ẹlẹ́wọ̀n wà tí òní máa bóòlù la wà ní bọ́sàn níbi tí wọ́n sọ sí irú àwọn ẹlẹ́yìn wọ́n ní ọkọ̀ máa fọpọ́ lọ́wọ́ ní kó yẹ kápẹ́ rọ̀mọ́dọ́nà ti bẹ̀rẹ̀ bí ó sì máa bá a lọ kọ́ ha kẹlẹ̀ tọ́ tábà wá sẹ́sọ yá mu rọ̀mọ́dọ́n àti ní gbogbo májẹ̀mú dáwì àwa wá fẹ́ torí pé mùsùlùmí ni wá. afẹ́sẹ̀ rọmọdán torí pa nílàkà yìí afẹ́sẹ̀ torí pa ti bàlágà afẹ́sẹ̀ rọmọdán torí pa àmàpásìkò rọmọdán náà ti wo la ni ọ̀fẹ́hà agbọ́dọ̀ gbádùn ẹni tó ṣe rọmọdán agbọ́dọ̀ jẹ́ pọ̀ gbádùn kọ́mọ́jẹ́ pààrẹ̀ tí ò ní jẹ́ o lè so Islam kò gbà àárẹ̀ kan sí ọ tẹ́kítọ́ bá tún kọ́ pé bí mánú kọ́ máa ṣe sùyàm àárẹ̀ yóò peléke o lè tara bẹ́ẹ̀ kó o dára sàárè ẹni tó bá sì sẹ̀mí tẹ́mi rẹ̀ bá gùn o ní ọ̀pẹ lórí pé sí lọ. torí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni wa man kana maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhra ẹni tó bá jẹ́ pé máa ń sàárẹ̀ nù yín àbí ń bẹ lórí ìrìn àjò. kọ́má ṣẹṣẹ yá tí ó ní yọ san padà lẹ́yìn yọ san padà lẹ́yìn ṣùgbọ́n àárẹ̀ yẹn yóò lójú o kìí ṣe gbogbo àárẹ̀ o ẹ̀yìn romi ẹ̀yìn romi orí ń fọ́ torí rẹ̀ torí gbogbo eléyà ń bá yí lójoojúmọ́ ẹni tí ẹ̀yìn ọba ro ẹni ẹni tọ́wọ́ ọba dùn ẹsẹ̀ ń dùn ẹni kí bá a ṣe wà láyé nù ẹni tó rí ọba fọ inú rún gbogbo nǹkan ìwòsàn sí pé kọ́ lọ sí tù tẹ́sán bá lórí fọ́ tọ́sọ fẹ́ nìkan pé àbọ̀ ní lọ sí tù ọ̀ orí fọ́ lásán orí fọ́ lásán gbọ́dọ̀ tó bá tọ́ bá lọ sí tù gan kátẹ́ olówó gan tọ́ wáyé kórí fọ́ àwọn kan owó máa bẹ lọ́wọ́ bàbá yìí tí ó ti màmá lọ ra parasitamọ́ọ̀ tó àbí òye wa ọ̀hún afẹ́ ti torí orí fọ́n kó ní sọ̀sọ̀ yàmù Ramadan ó ń ṣe rẹ̀ ó ń ṣe rẹ̀ nìyẹn ó sì sọ̀sọ̀ yàmù Ramadan àbí eyín rọ eyín wo ni rọ tí èrò yẹn ọ̀hún máa dì mú ó sì máa sọ̀sọ̀ yàmù Ramadan àyàfi tágbára rí ọba ká àmọ́ bíi bá téèyàn gbọ̀n pẹ́pẹ́pẹ́ lásìkò ooru òru òtútù ní mu lásìkò òru òru mu lásìkò òtútù léè kilo ló ṣẹlẹ̀ à ibà yìí náà ni ojú rẹ ti pọ́n tó ti di pé o ti bẹ̀rẹ̀ sí ní òru ìrò eléyìí máa fi mùsùkìlà so àwọn àárẹ̀ wà kọ́lọ́ májàárì tó lè ṣèyàn tó lè múyàn má ṣe yá mu Ramadan tírú ẹ̀ bá ṣèyàn ìwọ ló bìíra rẹ léèrè àwọn ò lè mà ọ̀pọ̀ èèyàn ló jókòó wájú yín dáhùn orúkọ gbádùn ó lọ́mọdé sòwò wọ́n ló bira rẹ̀ ǹjẹ́ ti ń ṣe mí ìwà lè gba kí n tún pé ibi mánú bí tó bá ti máa pé kò ní sèse má sera rẹ̀ o má sera rẹ̀ léṣe o wala tulqu bi aydikum ila tahluka ọlọ́ni ẹ má fọ ara yín tira yín lọ síbi ìparun o kò pé dandan kọjá pé nìkan ni wọ́n sọ fún ẹ wọ́n ń ń gbọ́ lára rẹ̀ ni wọ́n máa fi ó sèse bí ò ní sèse tí ọba ti ní sèse la yukallifu Allahu nafsan illa wus'aha gbogbo tọ́ eléyìí jẹ́ báyìí táwọn àbùkátà láti lọ gbàwé lọ́dọ̀ mẹ́díkù dọ́kítọ̀ kótó di pé a ti torí àárẹ̀ mọ́sẹ̀sọ yá àbùkátà láti lọ gbàwé kankan ìwọ ni kò bíra rẹ léèrè pé mo lágbára rẹ àbí ńlágbára rẹ tọ́ májẹ̀mú mi òun náà ni a gbọ́dọ̀ jẹ́ ni tó sẹ́ pé àti lórí ìrìn àjò ilé la wà ẹni tó wà lórí ìrìn àjò tí ó bá ṣe sùyàmù nítorí ìrìn àjò rẹ̀ kò sẹ́lọ̀ kódà kò bá lágbára láti lè ṣe sùyàmù náà lórí ìrìn àjò torí pé àwọn olùmọ̀ sọ yìí pé ààyè kí ọ̀rẹ́ wa ìrìn àjò kódà kó ṣe pé kọ̀rẹ́ wa wọ́n wá gbé ààyè kó ṣeé ṣe kọ̀rẹ́ wa sí ipò kó ti rẹ̀ wa ìlọlọ́run bá fi sọ pé tẹ́ bá wà lórí ìrìn àjò ẹ lè má ṣe sùyàmù ìrìn àjò ẹ̀wẹ̀ kìí ṣe pé ìgbà tó bá pé kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́fẹ́ gùn mọ́ṣíìnì lẹ́fẹ́ fi rìnrìn àjò àbí mọ́tò àbí tírèn yàtọ̀ sí bàálù rárá o gbogbo ọ̀nà yóò wọ ẹlẹ́fẹ́ gbà lópin ìgbà tó bá jẹ́ pé rìn àjò ni wọ́n ń pè ọlọ́ngbà ipò lè ti torí rẹ̀ mọ́sẹ̀sẹ̀ yà ṣùgbọ́n kàyé ọjọ́ yẹn wàá san padà lẹ́yìn Ramadan bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run ẹlẹ́dàá wa ni wà á ń tọ́sùn nkuntum ta'lamun báàrin náà lè bá ń ṣe gbórí ìrìn àjò lè bá wà tó bá rọ̀ yín lọ́rùn láti ṣe sùyàm kí ẹ ṣe sùyàm yẹn ló lóore jù fún yín tó bá jẹ́ pé ẹ mà. tọ́ eléyìí jẹ́ báà bákan náà májèmọ́ ẹlẹ́kẹta òun náà ní pé obìnrin tó fẹ́ ṣe sùyàm kò gbọ́dọ̀ jẹ́ pé ń ṣe obìnrin tó fẹ́ ṣe sùyàm ẹ̀jẹ̀ bímọ gbọ́dọ̀ jẹ́ pé ń lára rẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ bímọ abẹ́jẹ̀ nǹkan oṣù kò sáyè láti sẹ̀sùn yá ẹ sẹ́bẹ̀ nu mi ní ó sẹ̀sùn yá èsì ń sì kóra ró ọkọ̀ kan ò ní súnmọ́ mi ńgbà náà ẹ̀jẹ̀ tí ń jáde ẹ̀jẹ̀ á máa sẹ̀sùn yá mu lọ pẹ̀lú ẹ abadan òfin ọlọ́wọ́n bọ̀ gbà kóbìnrin ti ń sìn kóòsù kóòsù sùyà kọgbà pé obìnrin jẹjẹ ìbí máa ń jáde lára rẹ̀ kóòsù sùyà nígbà tó obìnrin kan wá bá Aisha radiyallahu anha ètí rí tóbi jẹ́ pàání sùn sùyà nígbà tá a máa ń sìn kóòsù Aisha dá lóhùn ó ní aharuriyatun anti tí ìsọ̀kan nínú àwọn akárìjà wa ni ọ́ àwọn kawari tí máa pa àwọn mùsùlùmí kèfèrí tí ìṣọ̀kan nínú wọn ni ọ torí pé nínú gbàgbọ́ àwọn kawari òní pé nǹkan oṣù òdí obìnrin lọ láti láti ṣẹṣù yá. eléyìí jẹba àwọn a sì gbọ́ nípa àwọn olódò kan náà nínú àwọn obìnrin nàìjíríà yìí náà nìsín tọ́ ẹ pé wọ́n máa ṣe nǹkan oṣù wọ́n tún máa ṣẹṣù yá wọ́n ní kọ́ka wọn. ẹ̀rù kí bẹ́ẹ̀ lòdó rí yìí máa tọ̀yàn nù tífẹ̀ẹ́nu tọ́ obìnrin tí ń ṣe nǹkan oṣù oníṣẹ́sọ yá obìnrin jáde àbí máa ń jáde lára rẹ̀ oníṣẹ́sọ yá ẹni tí jánábà wà ń bẹ lára rẹ̀ ńkọ́ jánábà ti mú aládàálẹ̀ àwa gbé jánábà yẹn wà ṣùgbà alifájàrí yọ àti wẹ̀ sàlẹ̀ṣẹ̀ṣẹ̀ yá àṣẹṣẹ̀ yá dáadáa irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ sànàbì sallallahu alaihi tí ó ti ní jánábà látòru tí ò ní wẹ̀ títí tá àlùfáàjáde ó fi yọ tẹ́ ẹ bá wẹ̀ ẹ ti dàníyàn látòru náà ti jánábà ti jánábà lára yín ẹ ti dàníyàn kò dí àníyàn lọ́wọ́ kò dí sùyàmù lọ́wọ́ ẹnu kẹ́ wẹ̀ ni ilé ìjẹ́bù ti jẹ́ ẹlòmíì sọ pé òun jí pẹ̀lú jánábà lónìí lọ́fà lòun òfin ní sọ sùyàmù àà níbo ni fíkì olóyìn tó ti wá pé mo jí pẹ̀lú jánábà lónìí o ní fi ṣe sọ́wọ́ mọ̀ràn mọ̀mọ́ àà eléyìí fíkì òtútùn nù jánábò di wa lọ́wọ́ láti ṣe kíni láti ṣe siyam torí pa awẹ̀ lẹ́yìn gbàtà lùfẹ́dàrí ti yọ ó lé wẹ̀ láti dàníyàn látòrò tọ́ ajá ikpe àwọn amájẹmú tí ó jẹ́ kí siyam wa kọ́lá làáfíà òun náà ní kó obìnrin ọ̀gbọ́dọ̀ jẹ́ pé ń ṣe nǹkan ẹ̀jẹ̀ bí mo ti gbọ́dọ̀ máa jáde lára rẹ̀ bákan náà nǹkan tó ṣe kó lè bá sọ́ọ̀mù jẹ́ kó gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí wa lọ́sàn-án Ramadan bí kí ọkùnrin ọbọ̀bìnrin lò tọkùnrin bá ti bóbìnrin lò lọ́sàn-án Ramadan kí ló ṣe sọ́mù àwọn méjèèjì ọ̀bàjẹ́ bákan náà sọ́ọ̀mù ò lè lálàáfíà àfi ká dàníyà àwọn eléyìí ni ṣurutu sihhati as-sawm báwo láti wá máa dàníyà báṣe dàníyà òun náà ni pé a nípinnu tó ní agbára ìyẹn ni pé àní máa ṣe tàbí tàbí a ní àkólé kan tó lágbára lórí pé mo fẹ́ kẹ́nu rósẹ̀sì fọlọ̀ ìwọ̀n a máa ṣe lọ́tún ọ̀tún ọ̀tún ọ̀tún lójoojúmọ́ ojoojúmọ́ pẹ̀lú àníyàn tiẹ̀ ojoojúmọ́ pẹ̀lú àníyàn tiẹ̀ àsìkò wo lálẹ́ kótó di pé mo sùn màmá daniel lálẹ́ alẹ́ kótó di pé mo sùn torí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam onílà siyama liman lam yubayyit an-niyyata min al-layl nínú riwaayà kan anabi ni man lam siyama qabla al fala siyama gbogbo ẹjọ́ ti daniel ti fi sọ́wọ́mù ramadan ṣáájú kálífàjà yóò tó yọ kò ní sùyà mọ́jọ́ eléyìí jẹ́ ti sọ́mu Ramadan àtàwọn sùyà tó bá jọ́ràn yẹn nìkan yàtọ̀ sáwọn náfìlà sọ́mu náfìlà ò lè dàníyàn láàrọ̀ àmọ́ ti Ramadan ó dàníyàn kó tó sùn tọ́ba á dàníyàn kó tó sùn tọ́lọ̀ bá ní kó jí lóru ó jí lóru ṣáájú kó tó di kálífàjà yọ nígbà tẹ́ fẹ́ jẹ sáré wàá dàníyàn eléyìí tá a wá lè alẹ́ tì í pọ̀ alọ pé wọn lọ ọmọ dání aláti sọ fọmù rọmọdán ọgbọ̀njọ́ àbíjọ mọ́kàndínlọ́gbọ̀n gbalẹ sí lọ́wọ́ mi kọtọ eléyìí ni mazhabul maliki máa maliki àti sọnù kọtọ ìtọ́dọ̀gba ni kó jojúmọ́ pẹ̀lú àníyàn rẹ̀ lèmọ́dá nítorí pé sòyàmù ojoojúmọ́ ìjọsìn tó dáa dùn ní ìjọsìn tó dáa dùn ní ìjọsìn tó dáa dùn ní ìjọsìn tó dáa dùn ní. torí pé tọ́ba ti sọ́ọ̀mù lónìí títò ní bá bàjẹ́ kò pé kítọ̀ lọ́ bàjẹ́ kò sí pé kíta náà bàjẹ́ ó túmọ̀ sí pé ìjọsìn tó dá dúró kan gbogbo ojoojúmọ́ pẹ̀lú àníyàn eléyìí jẹba tán eléyìí bá yé wa àwọn nǹkan kan wà tó yẹ pé à ń fẹ́ kẹ́ni tí bá ń ṣe sọ́mu Ramadan kó nínú wa láwọn nǹkan tó yẹ pé anabi muhammed sallallahu alayhi wa sallam. tọ́tọ́ka sí alákọ̀ọ́kọ́ ni asahur jíjẹ sààrì kájẹ sààrì inú súnà anabi sallallahu alayhi wa sallam ẹni tí wọ́n bá ti sọ́mu ramadan yọ jẹ sààrì sààrì tá a ti gbà lérò òun náà ní kò jẹ nǹkan sínú lóru gànjọ́ eléyìí tó jẹ́ pé yọ ń ràn láti lè jẹ́ kí ìkẹnuró rẹ kọ kẹsẹ̀ já ń bẹ̀. yéésì ti pé ń dá gbalérò oní àníkọ́ ọjọ́ oúnjẹ barakata eléjì ó mú kínú rẹ ó wúwo tọ́ ajẹ́ kó náà ni ó sábàbí kéṣù yá kó torí sọ pé oúnjẹ tó wúwo ní tọ́dà ń gbà mí ó lè jẹ́ dẹ́bínú mẹ́ta ẹ wá wá adúrú wákàtí tá a máa fi dáná tó bá dé pé dábìrì mẹ́ta la fẹ́ pèsè adúrú wákàtí nǹkan yẹ ká ká àbí òye wa ká tẹ̀ kó kìlè mẹ́ta òkìlè mẹ́ta ẹ̀bà wákàtí tẹ lò tẹ̀ fi dáná lórí ẹ̀bà òkìlè yẹn ni pé bóúnjẹ tẹ́ ẹ jẹ ọba ti ṣe wúwo sí bẹ́ẹ̀ ni ó yín lọ́rùn láti bá sèyàmù ọjọ́ yẹn já lálàáfíà. La nítorí pé inú nínú àdánwò nu òní pé tẹ̀ ń bá ti ń fóúnjẹ tọ́pọ̀ lọ inú yín ẹ̀yin lẹ́ẹ̀ máa sínà kébi ó tètè máa pa yín ẹ ra àwọn tí bá máa jẹ oúnjẹ tọ́pọ̀ bí kò gbé àmàlà àdé mutiwájú yọ jẹ tani fága ó tún lè sọ pé kí wọ́n bò ń wá gbòkùnú mẹ́ta yóò tún fi tẹ̀ mẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n bọ̀ wọ́n bọ̀ ra àgbàdo yíyan wa yóò tún jẹ́ kún ó lẹ́ ń jẹ gbogbo ẹ̀ sí. nígbà tó ti pé ìdá kan nu mẹ́fà àdémọ kàtọ́ jẹ ó ti yẹ lòmí. so ẹ̀rí pé ẹni tí bá máa jẹun pọ̀ ebi egbe pa wọn. kò sí ní jẹun mọ́wọ́n ọba nígbà tí wọ́n bá tún jẹ mí torí kó ti fẹ́ ikùn rẹ̀. so a nídìí láti train ara wa kì í ṣe táhùn àmọ́ kórìíra ó lè bá a pé torí gbogbo ẹni tí ọba ti máa ti jẹ jẹ jẹ jẹ lọ ọpọlọ wọn pé dáadáa tẹ́lẹ̀ ní gbogbo èèyàn dá sọ̀rọ̀ wọ́tọ̀ ọjọ́ jẹun ó rí kọ́rọ̀ rí òní tà kan lọ títí torí pé làákàyè gbogbo tó yẹ kó o máa lò ó ti fi fóun jẹ nítorí ẹ̀ dẹ́bìnú mẹ́ta ànábì máa jẹ́ ńgbà mí ní sáàdì wọ́n náà kọ́ mi léyìí pàtàkì torí pé jọ́ mi ń bẹ tọ́lọ́wọ́n bọ́ kọ́ pé kẹ́ ẹ má tètè jì dẹ́gbà kò tẹ́ jí sí yẹn báyà tètè márùn péré ní kù ọkàn tètè náwó gán ntọ́ba wà nítòsí tá a dẹ́bínú méjì dẹ́bínú mẹ́ta lórí tó alihamudulilayi eléyìí jẹ́ gbèsè jẹ́ ìbá ti jẹ nǹkan tó kéré bá kò sí wàhálà bàbá sì jẹ tó tóbi náà tó ṣe ní bàràkàtà kò sí tó burú mbẹ wọlọ́mà ọlá sáà ń bẹ fún kájẹ sàhùr torí àdìsí anabi muhammed sallallahu alayhi tó ní sẹ sàhàrù fẹ ìnàṣẹ sàhórí baraka ẹ máa jẹ sàárì o torí pé ìbùkún bẹ lára jíjẹ sàárì alùbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kájẹ sàárì torí pé alùbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. à ń sìn kọjá pé ńgbà tẹ́yìn bá ti sàárì yẹn ẹ má jẹ́ onímọ̀ta ara rẹ̀ nìkan ilé tẹ̀ ń gbé ẹ̀yin nìkan kọ́ lẹ wà ń bẹ̀ ẹ̀yin nìkan kọ́ lẹ jẹ́ mùsùlùmí ń bẹ̀ ẹ jẹ́ ẹni tí ń fẹ́ dáadáa fọ́mọlàkejì baba alágbádá ìyá alágbádá àsìkò ti tó àsìkò tààrí ti tó ẹ ti wọn kẹ́sì màdájú pé wọ́n gbọ́ wọ́n ti dìde torí lọ́pọ̀lọpọ̀ gbà mí ẹ rí i pé àwọn ẹrú ọlọ́ọ̀tẹ́jọ́ ń gbé yìí wọ́n lè bàjẹ́ oorun wọ́n jẹ́ pé bẹ́ẹ̀ bá ti wọn gan tẹ́ bá gan sẹ́nu ọ̀nà fúngbà kan wọn ò ní dìde báwo wá ni tó bá pẹ́ yìí bá jẹ́ onímọ̀tara rẹ̀ nìkan ẹ̀ jí wọn ṣe mọ̀ pé bẹ́ẹ̀ bá ti fẹ́ràn ara yín tẹ́lẹ̀ ihò àìfẹ́ràn ara ẹni yóò túbọ̀ máa jí dòsí ni ẹ jí wọn eléyìí ń bẹ nù kẹtí islam fẹ́ kẹsì má jí wọn pẹ̀lú ẹ̀mí pé ẹ ń ṣe bẹ́ẹ̀ ẹ fi sẹsì fọlọ ẹ tún gba aládá lọ́dọ̀ Ọlọ́run bá wọn. kódà tó bá ṣe é ṣe fún yín fáwọn ẹni tí lé wọn ń bẹ lọ́tún tí ń bẹ lọ́sì sí ti yín tí ẹ bá bẹ̀rù yìí pé bóyá nǹkan kan lè ṣe yín ní sùtá tẹ bá jáde lásìkò yẹn tó ẹ jí àwọn náà. walhamdulillah láyé tí wọ́n ta tún wà ní ìsìn àtún àwọn míì lóríṣiríṣi tá a tún lè lò láì jáde ẹ lè fi fóònù yín kẹ́ ẹ máa fi pè wọ́n kẹ́ ẹ máa fi pè wọ́n nígbà tí ó bá fi dún dún dún dún dún dún ẹlòmíràn dáhùn salamu aleykum wọn ní kí n jí yín pásítọ̀ sàrí ti tó ni o tó tọ́lọ̀ ń bá ní kí wọ́n gbọ́ kí wọ́n gbà alihamudulilayi so eléyìí à ń bùkátà láti máa ṣe bẹ́ẹ̀ ká máa ran ara wa lọ́wọ́ wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan yàtọ̀ sẹ́ni tó ti lásìkò sàárì tọ́wọ́ abọ́ bàtà tí ọ̀rùn máa rọra tẹ ilẹ̀ pé káwọn èèyàn má bàa gbọ́ pé ẹnìkan ti dí torí kọ́ fẹ́ pọ́níṣì àwọn yòókù fún oṣù siyam láì jẹ́ pé wọ́n jẹ sàárì ìwà burúkú nìyẹn o ọ̀dà bẹ́ẹ̀ yàtọ̀ sáwọn tó sì jẹ́ pé wọ́n jí sàárì wọ́n wá gbélu gángan wọ́n gbélu sákàrà wọ́n wá lù sí gbogbo aráyé létí wọ́n wá ń yọ aráyé lẹ́nu wọ́n láwọn ń sají ni. àwọn fẹ́ẹ́ ti yín fún níbo wá náà ti wá níbo ló ti rí ìdíjókòó nínú ẹ̀sìn ọlọ́run tánìrégbè tánìrégbè yàtọ̀ sáwọn sáàrì tuntun ti ń sáàrì náà táwọn náà agolo tí wọ́n kó kọ́rùn tí wọ́n kó sọ́wọ́ sọ́wọ́n sọ àsàlámù alaykum májúkulé àwọn haúsá lẹ́bù níbo náà ń gbòòrò náà ti ti rí gbogbo eléyìí ká gbogbo dírámà. ọyẹ kálẹ̀mí pé à ń fẹ́ dáadáa fọmọlá kejì wa irú ètí àwa ń fẹ́ forí ara wa tẹ̀bí wọ́n lọ́lọ́ nǹkan pé kò jí lónìí ó lè jẹ́ pé wọ́n ló ń gbé lọ́lọ́la ẹni tí wọ́n ń lónìí ni wọ́n padà wá jí wọ́n lọ́la tẹ̀lé ìpàtàkì bákan náà anabi sallallahu alayhi wa sallam nínú súnà tó tún fi hàn wá òun náà ni pé sàárì tá a fẹ́ jẹ yẹn ká má má tètè jẹ àgbọ̀dọ̀ má jẹ sàárì látìtì jẹ pé báyà lẹ́yìn sọ láti tàràwí rárá o àbí bí aago mẹ́wàá àbọ̀ baago mọ́kànlá baago méjìlá abaago kan abaago méjì abaago mẹ́ta ó ti yá jù nítorí pé tábà tètè jẹ sààrì bẹ́ẹ̀ ebi ó tètè pa wá ó kí sààrì wa kó súnmọ́ ẹ̀bá àgbàtà àlùfáàjà rí ọyọ ẹ̀bá àgbàtì àlùfáàjà rí ọyọ torí rẹ̀ wọ́n bi àwọn sàhábà léèrè ìgbé títí ìgbà wo ni lànàbì máa ń jẹ sàárì dà ìgbà wo lànàbì máa ń síwọ́ sàárì wọn nígbà tó bá kú òdi wọn téèyàn fi ké àádọ́ta àyà sígbà tá àlùfájàrí ọyọ àádọ́ta àyà sígbà tá àlùfájàrí ọyọ bí ká sọ pé ìṣẹ́jú mẹ́wàá sígbà tá àlùfájàrí ọyọ tá àlùfájàrí bá máa ń yọ láago márùn kọjá kọ́tà ajẹ́pẹ́gbà wo láti wọ rẹ̀ bí aago márùn kù aago márùn kọjá ìṣẹ́jú márùn aago márùn kọjá ìṣẹ́jú márùn ìyẹn ni pé tán ìṣẹ́jú mélòó lẹ́yìn lè fi jẹun kápẹ́ ẹ̀ máa pẹ́ ń di oúnjẹ kápẹ́ ìṣẹ́jú mẹ́wàá àjẹ́ pé ẹ ti bẹ̀rẹ̀ sí ní jẹun yíyẹn láti aago márùn kù ìṣẹ́jú márùn ìṣẹ́jú mẹ́wàá ẹ ti fi jẹun ọwọ́n kù ìṣẹ́jú mẹ́wàá tá àlùfáàjà rẹ̀ ó fi yọ ẹ sì wọ́ níbi jíjẹun ó ti tó báwọn ẹni tí sàárì rẹ̀ rí báwọn ẹ rí pé onítètè máa la igbó ń sọsọ yá yàtọ̀ sẹ́ni tó ti jẹ́ sàrí láago méjì ọ̀dájú ńgbà tá a bá fi sàṣùbà ojú rẹ̀ ó ti máa pọ́n. so ó túmọ̀ sí wípé abẹ́ sẹ́sì kéésù ńlọ́jà bí kò sẹ̀sìn bá bẹ́ẹ̀ ni tọ́lọ́ ń fẹ̀sìn rántí ṣeṣe. torí pé ẹ̀rẹ́ ẹ̀rẹ́ lómi ní tó máa ń ṣe sùn yá mọ̀rọ̀mọ́bọ̀ yóò kàn máa kanra burúkú ni tọrọ ọ̀nà tó gbé síyàmù rẹ̀ gbà ọ̀dá. àbẹ́ni tó yẹ pé àsìkò tí ọ̀jẹ̀ sàárì sí omi omi omi omi náà ní sáà mu. àwọn akẹ́lẹ́yìn kò rí nǹkan kan jẹ yọ kàn máa tọ̀ ni wọ́n bá ti tọ̀ gbogbo etí ọ̀tọ̀ nítọ̀tán nínú rẹ̀ ẹnu kójú ọ̀pá ni. tẹ̀lé ìjẹba àwọn anábìnrin la tazalu nnasu la yazalu nnasu bi khairin ma ajjalu al wa akharu sahur anabi sallallahu alayhi wa sallam ó ní àníyé bẹ́ẹ̀ nínú dáadáa lópin ìgbà tẹ́ ń bá ń tètè ń sínú tẹ́ ń sì ń lọ sáàrì lára tóun bá ti wọta ìwọ ẹ sìn àmọ́ sáàrì ńkọ́ ẹ lọ lára díẹ̀ bá àgbà tí alifájàre ti fẹ́ yọ. tọ́ nínú nǹkan tí sunna tó tún tọ́ka sí. òun náà ni pé nígbà tẹ́ ẹ bá sínú nínú nǹkan tó jẹ́ súnà síyàm nígbà tẹ́ ẹ bá sínú kọjá pé ẹ̀fọ́ ọ̀rọ̀ dẹ́bìnù lẹ́jẹ̀ àtẹ̀sẹ̀jáde kọjá pé sínú eléyìí súnà sallallahu alaihi wasallam tẹ́ ẹ bá wá rí tamrat àwọn dẹ́bìnù tó ti gbẹ tọ ẹ̀mọ̀kọ́ àti rí dàbínù tútù láwùjọ tiwa lọ́rọ̀ ra lọ́rọ̀ ra sòro díẹ̀ àkọ́kọ́ oníkéki dàbínù àìgbìn bì so ibi tí wọ́n ti máa ń gbìn inú pọ́sibù pé kẹ̀sì rí àbí kẹ̀sì jẹ́ pé rà wá ibi tí wọ́n ti rí rà jìnnà gbàtà rí ẹ̀fọ́ ani gbígbẹ wà bó tilẹ̀ jẹ́ pé à ń rà náà ni wọ́n ń kó wá ń kó wọ nàìjíríà ní sò síbẹ̀síbẹ̀ a lè rí lẹ́yìn kájọ jẹ́ pé dẹ́bìnù la jẹ́ la sínú tá a bá wá rí dẹ́bìnù a jẹ́ pé ńgbà náà a mú mi dẹ́bìnù ẹ̀fọ́ ọ̀rọ̀ a rí dẹ́bìnù gbígbẹ a rí gbà náà ló tó kankan fi omi sínú àrò mi ah, gbogbo ntọ́lọ́mbá ni o kọ́sá ma ti jẹ́ haram. tọ́ eléyìí jẹ́ ntí súnà tó mú wa. nínú nǹkan tí súnà tó fi hàn wá pé ká òun náà ni adu'a inda al-iftar nígbà tá a bá fẹ́ sínú lójoojúmọ́ tá a bá ti fẹ́ hadithi ibn umar radiyallahu anhuma wala nabi ní gbogbo ìgbà tí ọba ti sínú ó máa ń ṣàdúrà báyìí pé ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله أبو داود ló gbé jáde àti الدارقطني بسند حسن ọ̀nà tó gbà wá fẹsẹ̀ rìn lọ ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله. adúpẹ́ fọlọ́n pé gbogbo wa la mọ̀ níta máa wí njojúmọ́ nù tá a bá ti sinú zahaba dọ́mà òǹgbẹ́ ti lọ báyìí o wọ́pẹ́tẹ́lẹ̀ ti lọ́rùkù gbogbo kásánrùn ó ti wá rìn tẹ́lẹ̀ ọgbẹ́ni wọ́sẹ̀bẹ̀tẹ̀ ajúrú insha allah ẹ̀sán sùyàmù yìí kò sì ní gbé pẹ̀lú ògbọ́lọ̀ tẹ́lẹ̀ ìlàdúrà tá a ní gbogbo gbàtà bá fẹ́ sínú. ṣùgbọ́n àdúrà yìí pé ọlọ́hùnmá lakasomtu sumtu wa amantu wàhálà ala rizqika aftartu eléyìí hadithi tó gbà wá kọfẹ́ sẹ́rin lẹ̀. lọ. kù ní ìsìn ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله وعلي ننو حسن المسلم ó sì yẹ kó ha sórí gẹ́gẹ́ bó ti ṣe ha fatiha sórí tọ́rọ̀mbùkátà rẹ̀ ó kéré jù ní ìgbà mọ́kàndínlọ́gbọ̀n nínú oṣù Ramadan dhahaba adh-dhama'u wabtallat al-'uruqu wa thabata al-ajru insha Allah àwọn ọmọ bí mo ti wí lárúbáwá o tí mo lè máa wí yorùbá o ó yẹ kó ọmọ bó ti wí lárúbáwá o kí ló lé nu eléyìí kí ló lé nu eléyìí tọba muhisul muslim lọ́wọ́ ó rí ta tún transliterate rẹ̀ fún ọ tọba malarbawa kà wàá tún máa kà ní harafi latin yóò tún máa jásí Lárúbáwá lẹ́nu ẹ kí ló tún á ṣẹ́kù wọ́n ti bọ ọ lọ wọ́n ti gbé ọ lẹ́nu kí ló tún ṣẹ́kù tọ. So, tọ́ọ̀bá wa ma gbogbo ẹ̀ tọ́ọ̀ ma gbogbo ẹ̀ bọ́ba wí yóò bá à ń bẹ lọ́n kọ́ má burú à ń bẹ lọ́n kọ́ má burú. nínú súnà sáàtù mọ́tútù ní Ramadan ọ̀nà ní kìyàmù lẹ́yìn sọ̀látù tarawih á mọ́tútù nínú Ramadan. sọ̀látù tarawih ọ̀nà ní sọ̀látù tó máa wáyé lẹ́yìn sọ̀látù al-Isha wọ́n pè ní sọ̀látù tarawih nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe sọ láti yẹn tí wọ́n bá ti ṣe rákà méjì wọ́n sinmi wọ́n jókòó wọ́n sinmi wọ́n tún dìde wọ́n tún ṣe rákà méjì míì wọ́n tún jókòó wọ́n tún sinmi wọ́n tún ṣe méjì míì wọ́n tún jókòó wọ́n tún sinmi. Aisha radiyallahu anha wọ́n lànà bí wọ́n ṣe rákà mẹ́rin yóò má béèrè bí wọ́n ti ṣe dáa tó má béèrè bí wọ́n ti ṣe gùn tó wọ́n dáa jọjọ wọ́n gùn púpọ̀ yóò tún ṣe mẹ́rin míì yóò tún jókòó kó tó wá ṣe solatul witr àwọn olùmọ̀wá sọ pé ìyẹn ni pé yóò ṣe méjì yóò sálámà yóò tún wá ṣe méjì kún tó bá ti wá sálámà lẹ́yìn yóò wá jókòó àmọ́ kì í ṣe kó ṣe mẹ́rin papọ̀ kò jó yọ ọ́ ṣanṣan master fẹ́ẹ́ pé gbogbo nǹkan tí wọ́n fi pé yes one in town ẹlòmíì ọmọ ẹsẹ̀ tí ọmọ tanra rẹ̀ jẹ́ yóò ti gbà pípẹ́ sí làwọn ń sè wọ́n ní yóò ti rákà méjì yọ sàlámà yóò ti sè méjì yọ sàlámà tó bá ti wá sè méjì sàlámà tó pé mẹ́rin yẹn yọ wá jókòó yọ wá sinmi kí ló dé tí fi sinmi tẹ́rù sọ láti táwa ń ṣe ẹni wọ́n ń ṣe tá ń sinmi táwọn fẹ́rẹ̀ táwa ń ṣe bọ́ọ̀sì ẹgbẹ̀rún rákàrú rẹ̀ kò bùkátà kò sinmi wọn kè fatia kò ní jọ fatia lẹ́yìn fatia mọ́tò ha mẹ́tàn Allahu akbar sọ̀rọ̀ aláwọ̀ bí ń gbé sórí Facebook Indonesia wọ́n fẹ́ ṣe twenty three rakat afa gbogbo ọgbà tó ṣe ha ní sọ yàgàn torí ọwọ́ tí wọ́n fi ń sáré rúkú tí wọ́n fi ń sáré borí kalẹ̀ ṣe fẹ́ẹ̀sì máa fi kámẹ́rà tẹ̀lé gbogbo ẹ̀ ṣe ọ̀gá pọ̀ irú rẹ̀ náà pọ̀ láwùjọ wa ẹ̀rọ pọ̀lọpọ̀ ní ara ń tí ó fi jẹ́ kí tẹ bá mọ̀ nípa ẹ̀sìn wàláhì ẹ̀rọ ọlọ́run máa bà yín yàtọ̀ kí ni ìfẹ́ wa dúró iṣẹ́ tí ń bẹ́nu Ramadan tó bá jẹ́ pé àwa ṣe gbogbo ọlọ́run kọ́ ti sì wà lọ sáà sórí rẹ̀ mi yàtọ̀ sáwọn aláìmọ̀kan ẹ àwọn kan kà á kún bí eré lásán tọ́lá ti tàràwé nǹkan ẹ̀rí péré ni pọ̀lọpọ̀ mọ́sálásí nìsín ẹ̀ sẹ́jú márùn pọ̀ àti parí àsìkò tẹ́yìn ń pèpè fún sọ̀lá ti làìṣá àwọn aláṣúrése wọ́n ti parí sọ̀lá ti tàràwé wọ́n ti lọ́lé torí pé ńgbà táwọn bá ṣe sọ̀lá tó lùmọ́gírèbì nìsín láago méje pẹ̀lú gbọ́lọ́ tó bá ti di seven thirty wọ́n ti kọ ìṣáàtì láì jẹ́ pákókò ìṣáàtì sì tò gbàjọba fi di twenty five to eight wọ́n ti sì kọ́ ọmọ ẹ̀rí tí àwọn bàbá bàbá wọn ti máa yíyá rí fúnra wọn ọ̀ya ẹ̀sìn kọ́ ọmọ á láǹdì ẹ̀sìn kọ́ sọ láti láti ká ẹ̀sìn kọ́ ọmọ lónà bá ti kọ́ ọmọ ìmáàmù náà bàbá wa lójú ọ̀nà amásọ̀sẹ̀ àfa ẹ rí i pé ńgbà tí ẹ bá fi ṣèṣẹ́jú márùn mẹ́wàá wọn ti parí tarawí ẹ̀yin wọn ń pèpè fún sọ̀láàtì lè ṣáà láago mẹ́jọ kọjá àṣẹjú márùn àwọn ọmọ wa wò pé àwọn eléyìí tẹsán ẹ tó ẹni tó yẹ ká bá wí yóò tún wá máa bẹ́yìn wí táwa ti délé ti pẹ́ ó lè máa pé bá kó máa ń bẹ̀ aago mẹ́sàn-án àbọ̀ wọn ò parí. <laughs> láì jẹ́ pé wọ́n di sàábé ẹ gbogbo àwọn ẹ̀ńtẹ̀ra yín jẹ ẹ̀ńtẹ̀láńtà ẹ̀ńtẹ̀ra yín ẹ̀rù pé ẹ̀ńtẹ̀lómi akramakumullah báwọn yẹn fẹ́ fẹ́sìn ṣeré nù láwùjọ wọ́n wàá lérò pé ntọ́lọ́ ń bí àwọn làwọn ń ṣe o bọ́lọ́lọ́ ti bẹ̀yìn rà sọ̀látù tarawih wọ́n ní nítorí pé kí wọ́n tí wọ́n kè yóò gùn wọ́n pẹ́ ń rúkú wọ́n pẹ́ ní foríkanlẹ̀ ara ń fẹ̀sìn tọ́ba ti lè sálámà rákà méjì wọ́n sìn tẹ́bá ti kó papọ̀ pẹ́ ṣe méjì ẹ̀sùn ṣe méjì lẹ́yìn tẹ́bá ṣe mẹ́rin lẹ́sìn ọ̀dà rò pé yé wa ìdí tí wọ́n fi pè ní sọ̀lá tó àtàràwé nìyẹn àìtúrọ́wẹ̀ fíhá ànáfẹ̀ ó fúnra rẹ̀ ní sinmi nù ẹ̀ yé sàṣàmù o bí sìn àti ìmọ̀bi sàṣàmù ti wá torí rẹ̀ kí lẹ́yìn ọmọ pé tọ̀láàtú àtàràwíyẹ àwọn lèmọ́mù lèmọ́mù ọ̀dọ́wọ́ wa ká gbìyànjú láti má ṣe ń tí agbára àwọn èèyàn ní ká èsì tí wọn náà lọ gbé alukurani lọ́wọ́ táwọn ìraka kọ̀ọ̀kan aka péjì mẹ́ta tóra fẹ́ parí alukurani péjì mẹ́ta àwọn èèyàn ní farada o yóò di pé ní sọ́ba wá lónìí ò wá lọ́la mọ́ síbẹ̀ yìí náà rí sí mọ́sálásí máa kúnjọ́ àkọ́kọ́ wọ́n wá wò sí rọ́mọ́tọ́ wọn bẹ̀rẹ̀ lóòótọ́ ni lẹ́yìn rẹ̀ mọ́sálásí yóò máa dínkù yóò máa dínkù yóò máa dínkù ah ọlọ́run dákun tún wá sí àwọn èèyàn kẹsìn kú láwùjọ wa rárá kódà nígbà tí rọmọdún bá dé àárín gbùngbùn kan ó lè má ju èèyàn mẹ́ta lọ mọ́lẹ́yìn lè má mú wọ́n sì sọ wípé lọ́pọ̀lọpọ̀ àwùjọ rọmọdún nìkan wọ́n máa ń sin lọ ẹ̀ tún rí bá àwùjọ tí wàá tún ṣe rí nu rọmọdún sáǹpù míì tún nù subhanallah torí de eléyìí báyìí táwọn lè má mu yẹn síbẹ̀síbẹ̀ wọ́n kà kí ó tó gùn ní ìwọ̀ntúnwọ̀nsì kí wọ́n máa pẹ́ rúkú ní ìwọ̀nba kí wọ́n máa pẹ́ forí kalẹ̀ ní ìwọ̀nba eléyìí pàtàkì púpọ̀ gbogbo ẹni tó bá sì wá sí mọ́sálásí kọ́ wá pẹ̀lú ẹ̀mí kọ́ wá sí lọ́nà èsì tó wàá wà pẹ̀lú ẹ̀mí kanra ó ti kanra burúkú kọ́lẹ̀ lomi yọ̀fẹ́ dìde lọ bá imam lẹ́yìn ìgbà tó bá parí sọ láti pé kíní ti gùn pọ̀ jù tó bá tún serú ẹ̀ lọ́la ọ̀kan àbùkù àbúrò kan àbùkù wọ́n ní kọ́ mọ́ wà mí tẹ́lẹ̀ ńgbà tó wà tá a mọ̀ pọ̀nbẹ́ àkókò mọ̀ pọ̀nbẹ́ kọ́ tẹ̀síwájú pẹ̀lú sísera rẹ tó ń sera rẹ ọba jiná kọ́ yọ fọ́kù ní yorùbá lẹ́bù àwọn lọ́yẹ kí tàràwí kọ́ máa yá ẹ̀kọ́ tètè dà sọlọ ló ní ká ẹ máa mú kọ sínú ẹ rí i pé yorùbá ọgbọ́n ti pọ̀ jù wọ́n mọ̀ wá lọ kálukú kálukú náà ti pé wọ́n ń ṣẹ́gi lé wọn tó rọ̀ mọ́tò wọn bá ti dé tí wọ́n bá sàkàrà lónìí wọ́n sọ̀ọ̀lẹ̀ tó bá di lọ́la àkàrà ọ̀tẹ̀lẹ̀ wọ́n wá ní oúnjẹ tá a tá a fi sínú yóò tètè sàn tó bá ń ṣe sọ láti ti ń pẹ́yìn olè ọ́ dákú bẹ́ẹ̀ ok ẹ sì dákú bẹ́ẹ̀ ẹ ní dákú bẹ́ẹ̀ ẹ ní dákú bẹ́ẹ̀ torí di eléyìí báyìí a gbọ́dọ̀ kíyèsí ẹ jẹ oúnjẹ tó dáa ẹ ìṣẹlẹ wọn dípò pé wàá jẹ pé gàrí lẹẹma wà mú ojoojúmọ́ àbùrọ̀mọ wa mú kọ́njojúmọ́ nu Ramadan kọba sèyàmù jẹ tí ọba yẹ yín pé kẹ jàmàlà lásìkò sínú ẹ lè jẹ ráì àtẹwà lásìkò sínú lọ́wọ́ àwọn yẹn jẹ sàmóvita mọ́sí wọ́n yẹn jẹ sùn àtẹwà a ah, wọ́n ti sèso yàmù wọ́n látàrọ̀ tó wá jẹ́ pẹ́ kọ́ a ah, ọ̀fẹ́ para abájọ tó máa kanra tó ilé ìjẹbù ti ṣe jẹ a ti sọlá tó tarawih kéésì túláàsì ní kí gbogbo alukur'an ní sàn tarawih o ẹ̀yin lè má mú aláṣẹ bù tẹ́ni dandan gbọ́dọ̀ kì í sàn bolo ti dandan tálọ́ dandan láì jẹ tọkọrọ o má tẹ sọ̀rọ̀ mi lọ alukur'an tó bá rọ̀ yín lọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mi tẹ́ bá lè ké tán táwọn jọ máa ń sì fara dà xèé ọ̀dà tọ́ nínú tí súnà tó tọ́ka sí ni pé nínú Ramadan ká máa ṣe sàrà lọ́pọ̀lọ́ a ti sọ pé Islam ọ̀farama ká máa ṣe bára o tó máa ní ṣe sàrà kò túmọ̀ sí fún bára lọ́mọ wákàtọ́ wa máa lọ ìyànà afọ́jú ìtumọ̀ rẹ̀ ni pé bá a ṣe mà á lè wà ká má jẹ́ pa àníjura wa lọ àwọn èèyàn wà tẹ̀jọ́ ń gbé tọ́jọ́ pé ó ní bùkátà àmọ́ ọlọ́run ọba dáadáa kó yọ máa tinú láti béèrè tọba sì ràn lọ́wọ́ kò ní kọ̀ irú àwọn eléyìí ẹ ràn wọn lọ́wọ́ ẹ sàrà fún un pé Ramadan ní bọ̀ yìí wàláhì ìbànújẹ́ tó bẹ́ẹ̀ lómi ní sinmi pé kí láà máa jẹ ọlọ́run ọba wa ṣàánú yín bóyá àgbàdo múdù mẹ́wàá lẹ́ lè ra fún ah, èlùbọ́ ẹ̀ wọ́n ti pè é bóyá ìdajì àpò lẹ́lẹ́ra fún ìlàrin lẹ́lẹ́ra fún gàrí báàfù kan lẹ́lẹ́ra fún ẹ̀yin náà ti dín nǹkan kan kún bẹ́ẹ̀ pàápàá tó bá pé ní oṣù rọmọdán lẹ bá ṣe bẹ́ẹ̀ nítorí pé ní oṣù rọmọdán dáadáa kan tẹ bá ṣe àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ ẹ̀san lọ́lọ́wọ́ bọ́ sàn fún yín àdìsí sì fi hàn wá ike ẹnìkan lawọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àsìkò tí lílawọ́ rẹ̀ máa wá lékele kò síbi oṣù rọmọdán torí rẹ̀ àwa náà kájẹ́ ẹni tí wọ́n máa ṣe báwọn. nínú rẹ̀ ó náà ní ká máa fẹ́ ẹni tí ń ṣe sùyàmù lóúnjẹ ká fún lóúnjẹ nítorí pé màá fọ́ pọ̀rọ̀pọ̀ ìmẹ́nifẹ̀lẹ̀ hu mithlu ajri tẹ́ ẹ bá fún ẹni tí ń ṣe sùyàmù lóúnjẹ oúnjẹ tí ó jẹ oúnjẹ tí ó jẹ yó lásìkò sínú ẹ gbàlú ẹ̀san rẹ̀ torí ẹ̀ lẹ́yìn náà ń bẹnu sàrà tó dáa kéésì pé mọ́sálásí kan pàtó ẹni sọ́ọ̀rù sọ́ọ̀mù yẹn kọ́ wà gbogbo mọ́sálásí àdúgbò wo ni òṣòlówó kódà kó ṣe pé mo búkù pé two two thousand péré ntọ́ba ká iná ni mo fẹ́ máa fi pèsè oúnjẹ tọ́ba ká lójoojúmọ́ ẹni tọ́lọ̀ máa ní kó orí two two thousand lọ́nà ọgbọ́njọ́ sixty thousand kò dín nǹkan kan kunu tọ́lọ̀ ń ṣe fẹ́ lòun. káwa aláníyàn pé mo fi ń sin lọ tó bá kan gbogbo ẹ náà lábàá pàdé lọ tó bá sì jẹ́ pé abató mẹ́ta mẹ́rin márùn ládùúgbò wa kámáwùlẹ̀ ipá ń ṣèdíje àwa márààrún yìí èmi mú sixty wa ìwà mú sixty wa tọ́hún mú sixty wa subhanallah ẹ wo bá ti ṣe fi pèsè oúnjẹ tó yẹ pé yóò ẹ wá dúró irú ọlọ́run tí ó sàǹfààní ẹ̀yin ti fi ẹ̀gbáǹpù lé lẹ́nu mọ́sálásí mi náà tún kẹ́kọ̀ọ́ lára yín mọ́sálásí mi náà tún kẹ́kọ̀ọ́ lára yín ẹ wá worú oore ń kọ́dọ̀ ò lè mú kí ọ̀pọ̀lọpọ̀ káfìrì kí ọ̀jẹ́ mùsùlùmí náà gba islam. torí di eléyìí ajá gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ nínú Ramadan ti ń bọ̀ yìí. ó sì lè ṣeéṣe kọjá yìí pé a fi sí mọ́sálásí ìlú irú mọ́sálásí ń bì báyìí nínú nǹkan tó fi yẹn ká ṣe nù láti pé tí rọmọdọ́nà bá dé gbogbo bíi máa dá ni yọ̀ọ́ dàbí ìgbà tó kúkú fún wa so ẹja tají ẹja tají kárí èèyàn bíi mẹ́wàá ni kí wọ́n ní nínú pọ́lísì wọn pé insha allah rọmọdọ́nà ti ń bọ̀ yìí ìfitọ́rù sọ ìmọ̀ àwọn ò sẹ́ńbì ìfitọ́rù sọ ìmọ̀ àwọn ò sẹ́ńbì ẹ jẹ́ ká fi sí àárín ńlá bíi tá a ti máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ yìí tó bá ti di pé àsìkò sínú bá tó kẹ́ ti tẹ́ àwọn àtẹ́ lọ káwọn ẹrú ọlọ́run máa sínú bẹ́ẹ̀ ẹ̀rí pé ọpọlọpọ ni ọmọ wa bẹ́ẹ̀ ah ni wọ́n máa ń sínú ní ọjà àgò àti àyè sínú mọ́ wa ọjà àgò ọ̀pọ̀lọpọ̀ tí èsì lọ wọ́n sí lọ. ebi irun táwọn máa tí ń lọ sí ọmúra nù Ramadan ebi tá ń rí sí ń jọ gangan fúnra ara wọn àwọn náà lójú kòkòrò gba ìsìlá náà Ah, ah ó lè jẹ́ pé kókó la ṣe àtúnṣàkàrà sí so ase ráìsì ráìsì tá a yẹn abuti ọ̀rá abuti ọ̀rá ráìsì kan ẹran kan ráìsì kan ẹja kan ráìsì kan ẹran kan ráìsì kan ẹja kan Ati sì pín agbésíwájú kálukú lọ kaluku ọmọ bá tiẹ̀ bá tù adúpẹ́ fọlọ́ ngba tẹ bá ṣètò ní tẹtún ṣètò la ẹni pẹ́ nìkan ọmọ bíi pé tẹtún bẹ lọ́la ń bẹ lọ́la títí rọmọdọ́nù fi tẹ wá. wọ́n pàtàkì jama ara ti ma ran islam lọ ní islam ti ma lọ wájú kò bùkátà pé ẹ wọ́n gbọ́dọ̀ máa fún wa lówó láti ibìkan látòkèèrè kékeré nínú ẹni tí ó mú owó wa ń wá àlìjánà àwa náà lára ńkọ́ kí làwa náà wá àlìjánà ẹ jẹ́ gbogbo owó fi dáadáa hàn torí báyìí ike látàrí yìí ibi tí ti wáyé nínú ti ń yọ pọ̀ ju ẹ jẹ́ àgbìyànjú láti jẹ́ káwa náà tẹ̀ sí dáadáa wọ ẹrú ọlọ́run tó sì jẹ́ pé wọn náà ni à ń pèpè pé kí wọ́n sànù wọn ò ní tó lè jẹ́ má jẹ́ sakọ́jìyà o ìgbà tán gbóúnjẹ kalẹ̀ tí wọ́n ní kẹ́ni tó so sùyàmù ọ wá jẹ wàhálà ni wọ́n ṣe kí tó rówó wàhálà ni wọ́n ṣe kó tó sọ oúnjẹ yẹn tó oúnjẹ tó ṣe jẹ o wàhálà ni wọ́n ṣe kó tó di pé wọ́n ń tò síwájú rẹ o mọ́ wá jẹ ẹni tí wọ́n máa tan ara rẹ̀ jẹ o tọ́wọ́ adé pé wọ́n wá gbóúnjẹ yẹn kalẹ̀ ọ̀lọ́ jẹ torí pé ìgbà tí wọ́n bá ṣèyàn lórí tí ọba tẹ́wọ́ gbà kí máa dínà kó rí ọ̀tẹ̀ síwájú ni má sì jẹ́ ẹni tí wọ́n máa fẹnu wa rọ́ àwọn ẹrú ọlọ́run òógùn tiwọn làwọn fi pèsè oúnjẹ wọn o tọ́mọ afẹnuwa rọ́ọ̀bù pé wọ́n gba rìsìkì yín ni o lárìsìkì kankan tán lè gbà torí tọ́ ọba lárìsìkì tẹ́lẹ̀ náà o níjà láìní hàn torí ní yorùbá lẹ́bù àwọn èèyàn máa ń tẹ̀ra wọn jẹ pọ̀ èèyàn tí yà ń jẹ burúkú tó tún arẹ ní sàánú rẹ̀ tó tún á máa sakọ jìyà ẹ máa sọ pé ẹ wọn gba àrísìkì yín ni ó ẹ máa sọ ń jẹ ó kòboro máa sọ atẹ́gùn là. so eléyìí jẹ́ bó ti jẹ́ a pé àwọn àkàòsí láwùjọ yorùbá o a pa àwọn kan òsì tó yẹ pé wọ́n máa dánrù nǹkan yẹn wò àmọ́ mùsùlùmí làwọn àwọn èsì káfìrì àwọn èsì káfìrì ṣebí gbogbo ìdánilẹ́kọ̀ọ́ wa náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà là ń sọ ńbẹ káwọn ọ̀daràn wọn lè bá dínkù láwùjọ àwọn ọ̀daràn tí fìtẹ́ni ẹlẹ́ni fẹ́ wá kí sóun ó lè bá pọ̀ sí fún ó lè bá dínkù láwùjọ àwọn olórí bútí ò ní dáa fún tẹ́pára wọn nìkan ni wọ́n mà wọn ò fẹ́ kọ́ da fọ́mọlà kejì gbóhùn ó ṣe dínkù láwùjọ wa a lè pa wọn rẹ tán o torí ṣètò ni a lè pa àyà dín wọn kù ni àmọ́ tí mùsùlùmí tó bá ṣe dáadáa pé ẹ wá gbà má kọ̀ láti lọ gbà sẹ́yìn máa kọ́pọ̀lọpọ̀ náà lọ́wọ́ à sẹ́yìn ọmọ pé mùsùlùmí ó kọ́ lásán ni irú àwọn tí ń fóògùn fi gba owó lọ́wọ́ yín àbí tẹ̀ ẹ̀rù kan fi ń kó àrísìkí yín àwọn èsè mùsùlùmí gidi tẹ́lẹ̀ náà sẹ́yìn wọn mọ́tíláṣí rí ni tẹ̀lé kàn máa pè lálàájì ni ẹ̀ńtí òsín náà rí ẹ kàn máa pè yasúnà bá ìyá ọ̀daràn ti tún rí àmọ́ à ń sọ̀rọ̀ mùsùlùmí gidi à ń sọ̀rọ̀ mùsùlùmí gidi ẹni tó yẹ pé yóò tún máa fowó rẹ̀ bí ọ́ kó òun lè bá a sórí rẹ̀ báwọn lárúbá ṣe máa ṣe ni o nísìsiyìí ẹni oníkálukú ọ̀rọ̀ dúró lẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam àwọn olówó gidi kìí ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹni tí òyò ti ràn kùn làwọn olówó tiwa ẹ máa pè yàn lólówó nírú Saudiya international level ṣe é mọ̀ pé àwa ní ìsìn náírà mélòó dọ́là kan òrùkọ́ ẹ̀ ń gẹ́sì tí mò ń sọ ń bẹ̀ ok million mélòó náírà nínú kí n tó ní one million of dollar ó kéré jù máa ní thirty six million naira kí n tó ní one million dollar nígbà tí owó àwọn Saudi yìí báyìí three point five riyal àbí three point seven riyal àbí three point six riyal ńlọjẹ dọ́là kan nbí táwa ti jẹ́ three hundred and sixty naira ẹ̀ ṣe máa sọ pé ẹnìkan ní twenty million riyal ṣé wàá ta ni yóò ti fẹ́ ra gbogbo àdúgbò tán lẹ̀ irú àwọn tó wá lówó báwọn yóò wá dúró lẹ́nu ọ̀nà mọ́tíláṣí ẹ̀ lè dá ma torí kálukú fìgbà tó máa léèwé ni wá ní kálukú ọwọ́ yúnífọ́ọ̀mù ní jàlábíà yìí náà ní ẹ̀ lè dá ma owó èsì sọ̀rọ̀ yọmọ wa bẹ̀yìn ẹ̀ṣẹ́ ẹ̀dá kan ọ̀dọ́ wa lẹ́tì sínú o ọ̀dọ̀ alẹ́ ti sinú o tọ́ba ti mú ẹ̀yìn tẹ́ ẹ bá ti gbà kò tún ní jẹ́ kí bàbá yìí náà bọ̀ wọ́n náà máa bọ̀ ẹ̀yin méjèèjì lẹ́tẹ̀lé mi ya sheikh fi wá lẹ̀ já lọ jókòó mi ọba tẹ wa lọ́rùn la wallahi la wallahi yóò lóun ti fọ́ búra ọ̀dọ̀ náà lẹ́dùn èèyàn mọ̀ wá wò bíi dírámà àlìjáná lòún wà torí pé àtẹ̀mí àtiwọ́ àtiwọ́ ó ti rí twenty ládàá tí ó tún kún tiẹ̀ twenty plus one twenty one so ẹ wá wo béèyàn ti pọ̀ tó lọ́dọ̀ tiwa ẹ yẹ káwọn náà máa sàánù ẹlòmíì lówó ọ̀pọ̀ débi pé wọn mọ tí wọn fi ṣe à ń pè àwọn náà fún ó ṣe ìtọ́rù sọ́ọ̀ì kò síbi tó mọ owó lọ́kọ́jọ́ yọ ibi tó rí náà ló tilẹ̀ sí wọn náà ṣe ìtọ́rù ládàrí ọ̀pọ̀ ládàrí ọ̀pọ̀ kọ́ làwọn bá kọjá kí ládàá ọ̀pọ̀ bákan náà nínú nǹkan tí súnà tún mú wa pé ká ṣe nínú Ramadan ó ní al-i'tikaf al-i'tikaf wàá pa jùlọ ní mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan kakura rosẹsì nínú mọ́ṣáláṣí kámájáde ńbẹ ní mẹ́wàá gbẹ̀yìn ọ̀nbẹ nu ti súnà mú wa. wáyé o jama nígbà tá a máa ń sẹ̀sọ̀ yá ọ yẹ ká kíyèsí àwọn nǹkan tí ń bọ̀ yìí o ọ̀ràn yẹn ló jẹ́ wípé ká ṣọ́ ahọ́n wa níbi sọkúsọ ìwé kó wé torí pẹ́ lómi wọ́n kàn ṣe sùyàmù ni ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò yí padà nínú Ramadan àtìgbà tí ò sí Ramadan ẹni tí ń ṣe sùyàmù kó ṣọ́ra fúnra pa kó ṣọ́ra fẹ́ gàn ṣe kó ṣọ́ra fófófó ṣe ọ̀rọ̀ àlùfàṣà kò gbọdọ̀ jáde lẹ́nu rẹ̀ o àìlákàtí. sí ẹ̀sìn báwọn ẹni tí ń sẹ̀sìn kò gbọdọ̀ wá látọ̀dọ̀ rẹ o àmọ́ wá jà àmọ́ sí fanfa àmọ́ alúra ẹni kò gbọdọ̀ wáyé látọ̀dọ̀ rẹ oríkèé rẹ o gbọdọ̀ sọ níbi gbogbo ntí ọ̀dà gbogbo lọ gbọdọ̀ gbára rẹ lọ́bẹ̀ lọ síbi tí rẹ mú ntí rẹ wo ntí ní kọ̀kọ̀ rẹ̀ àti ní gbangba rẹ̀ jẹ́ni tó ṣe pé yóò lo àkókò rẹ̀ láti fi máa sin lọ máa sin rántí ọlọ máa kí alukur'ani alápọ̀nlé máa sin rántí ọlọ máa sin rántí ọlọ́wọ́n ọba alápọ̀nlé máa kí alukur'ani Al-Ghazali nínú tírà rẹ̀ al gbogbo ntaawe huwa sirru sọ̀wọ́ òun náà làṣírí sí nbẹ́nu sùyà. So kọjá ike kìí ṣe pọ́ kàn jẹun kìí ṣe pọ́ kàn mumi kìí ṣe pọ́ kàn súnmọ́yàwó rẹ̀ ṣùgbọ́n o tún fọ́ra rẹ̀ o túnra rẹ̀ sí ọ sọsọkúsọ ọ gbọgbọkúgbọ ọ rìnrìnkùnrin subhanallah eléyìí túmọ̀ sí pé rẹ̀ púpọ̀ Abu Hurairah. radiyallahu anhu tó gbà wá ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ń sọ ọlọ́run sọ ọjọ́ hadith al ọlọ́run kullu amal a adam lahu illa as-siyam fa innahu li wa ana ajzi gbogbo sẹ́tọ́ máa nábì ádámù bá ṣe òun ló ní sẹ́rẹ̀ o àyàfi nìkan èmi ọlọ́run ọba ni mo ní ni màá lẹ́sàn rẹ̀ iná wọn ti kọ̀ọ̀mọ́ aládá tẹni tí ń sẹ̀ sùn yá mọ̀ gbà anabi sọlọ ránṣẹ́ kọ̀ọ̀mọ́ bí ládá ìsìnkọ̀tò ọlọ́run ọba nìkan lọ́mọ. wọ́n sùn yá mu jọ́nà ààbò ìní sùn yá mu jẹ́ o ìmọ̀ dáàbò bóyá kéjé kéèyàn wọná. wàyí dà kẹ́hìn yóò mú sọ́wọ́mi àhàdìkọ́m torí náà gbogbo ọjọ́kọ́jọ́ tẹ́nìkan nínú yín bá ń sọ̀sọ̀ yá fẹlẹ́ ayọ́rọ̀ ẹ gbọ́dọ̀ máa pariwo kanra kẹ́ máa sọ̀sọ̀ kúsọ. fa in sabahu ahadun a kì í ṣe mà sẹ́nìkan bá bu ọ. aw qatalahu abẹ́nìkan bá tọ̀ níjà falyaqul inni sa'im níta máa wí fún wọn ni pé èmi ń kọ́ mọ́ yá al bukhari àti Muslim ló gbà wá. bákan náà nínú hadith mi eléyìí tí Abu Hurairah tún gbà wá anabi sallallahu alayhi wa sallam oni man lam yada qawla zuur wala camala bih falaysa lillahi xaajatun fi an yadaca tacaamahu wa sharaaba rawahu lbukhari ẹnikẹ́ni o tí ó bá fi ká sọ̀rọ̀ èké ká fi sílẹ̀ tí ó sì fi ká fi wèké ṣiṣẹ́ tí ó fi sílẹ̀ ọlọ́run ọba òkú káta kọ́ máa jẹ kọ́ máa mọ̀ ọ̀pá ẹ̀rí èké tì í o sì pa káfí ẹ̀rí èké ti sẹ́tì ọlọ́run ọba òbúkátà kọ́ ọ má jẹ́ kọ́ ọ má mu máa jẹ́ máa mu kò sí tọ́lọ́run ọba ó fi àìjẹ rẹ sí kò sí tí ó fi àìmu rẹ sí. àtìrí báyìí kìí ti pa jẹ lásán kìí ti pa àkàn lásán a sọ gbogbo oríkèé wa a gbọ́dọ̀ gbọ́gbọ́ púpọ̀ ìwọ tó lè má gbọ́ music dẹ́kun rẹ láti sin lọ ìwọ tó ti kó lè má wọ́wọ́ kú o jáwọ́ ń bẹ̀ láti sìn lọ ìwọ tó ti kó lè má ṣèṣe kúṣe pátì láti sìn lọ báwo wá ni ìwọ ọmú sìgá ìwọ ọmútí ìwọ amúgbó amúgbáná amumukumu àbí kò jáwọ́ ń bẹ̀ láti sìn nítorí pé mùsùlùmí ẹ̀ mú mukumu mùsùlùmí ẹ̀ jẹjẹ kú jẹ. mùsùlùmí m ewu kú wò àwọn kankan wa tá a gbọ́dọ̀ ṣọ́ra fún nítorí pé wọ́n máa ń ba sùyàmù jẹ́ wọ́n máa ń ba sùyàmù jẹ nínú wa òun náà ni kéèyàn kó àníyàn àníyàn yẹn àníyàn pé mo fẹ́ sọ kéèyàn ẹ kàn ró lọ́kàn yín pé ń ṣe má láì jẹun láì mú mi fọ́ọ̀mù yẹn bàjẹ́ a gbọ́dọ̀ kọ́ àníyàn sí ya àníyàn yóò dúró digbí sí wa lára títí tá a fi sinmi ẹlẹ́ẹ̀kejì sèyáàmù tó máa ń bàjẹ́ bírídà téèyàn bá lóun ṣe ìsìláàmù náà àràdẹ́nu lọ́ọ̀kọ́ iye fún mìíràn ọlọ́nkọ́ là wà ń bẹ̀ tí mùsùlùmí bá ti lóun di kèfèrí kéésì sùyàmù rẹ̀ lásán ní ó bàjẹ́ gbogbo tẹ̀rẹ̀ ní ó bàjẹ́ Ọlọ́run ṣàánú wa. nínú tó tún máa ń ba sùyàmù jẹ́ kí nǹkan oṣù ọyọjú tí nǹkan oṣù bá ti dé sùyàmù bàjẹ́ o nkù sẹ́tú méjì péré tá a sì ní nǹkan oṣù bá dé sùyàmù ọjọ́ yẹn bàjẹ́ ọ̀sán padà bẹ́ẹ̀ náà lẹ́jẹ̀ bí ma òun náà máa ń ba sùyàmù jẹ́ bákan náà ẹni tó bá jẹun àbọ̀ bá tiẹ̀ mú mi nínú Ramadan síyáàmù síyáàmù rẹ̀ bàjẹ́ o bákan náà gbogbo ń tó bá fi lè wọnú fún wa láti ẹnu wa ni láti mú wa ni láti ẹyinjú wa ni láti ti wa ni tọwọnú fún wa síyáàmù bàjẹ́ o síyáàmù bàjẹ́ tọ agbọ́dọ̀ kíyèsí agbọ́dọ̀ kíyèsí àwọn kankan wa ń bẹ sẹ́kùtì wọn bá ba sùyàmù jẹ kéésì kó àsàn padà lásán o àsàn padà àtún sàkàfàrọ̀ àsàn padà àtún sàkàfàrọ̀ onáni kéèyàn bá ìyàwó rẹ̀ kọ́ bá lò pọ̀ kéèyàn bá ìyàwó rẹ̀ lò lọ́sàn-án Ramadan ẹnikẹ́ni tó bá fi lè bá ìyàwó rẹ̀ lò lọ́sàn-án Ramadan sùyàmù wọn bàjẹ́ tíyàwó náà bá gbà kú ìrọ̀rùn lọ́ba tó fi báyàwó rẹ̀ lò lọ́sàn-án Ramadan sóòmù àwọn méjèèjì bàjẹ́ wọ́n san ọjọ́ yẹn padà wọ́n tún wá san kàfàrà kàfàrà wọn òun náà ni inú kí wọ́n bọ́kùn lọ́rùn ẹrú tó ń bá rẹ́rú tán lè bọ́kùn lọ́rùn ẹ̀ àti kí wọ́n sòsò yá mọ̀ọ́sù méjì gbáko ní tẹ̀lé ní tẹ̀lé wọ́n gbọ́dọ̀ já jíjẹ́ tẹ̀lé tẹ̀lé rẹ̀ tí wọn bá lè ṣe lẹ́yìn ọwọ́ akankun fún aláìní ọgọ́ta ló jẹ aláìní kọ̀ọ̀kan yọ gba múdù méjì méjì oúnjẹ tútù múdù kan onánirú ìta máa fi yọ zakatul fitr ó fún aláìní kọ̀ọ̀kan méjì méjì torí ẹ ṣọ́ ara rẹ o ṣọ́ ara rẹ o lọ́sàn-án Ramadan gbàbíṣẹ́ lọ o wọn máa jókòó kálí o sọ ara rẹ o èsì tó máa sùn léyàwó ń tan nínú oṣù Ramadan nítorí pé tó o bá ṣe bẹ́ẹ̀ ha ó léwu tó fi di pé ọlọ́sìn nǹkan tí yóò fi ipe kò ṣe kàfàrà yàtọ̀ sí pọ̀ san ọjọ́ yẹn padà. àmọ́ tó bá ṣẹlẹ̀ ipe ẹni tí ń ṣe sùyàmù yìí báyìí ẹni tí ń ṣe sùyàmù yìí báyìí òun tiẹ̀ òun ló mú ìyàwó tipátipá ìyàwó ọgbà sóòmù tiẹ̀ nìkan ló bàjẹ́ sóòmù tìyàwó náà bàjẹ́ o àmọ́ ìyàwó ò ní san kàfàrà jẹ ọkọ yìí náà san kàfàrà akramakumullah ẹni tí ń ṣe sùyàmù tó lè fọwọ́ ra ìyàwó rẹ̀ lára téyàwó náà lè fọwọ́ ra lára kò sí tó burú mẹ́ kọ́dọ̀ tún lè kíìsì ìyàwó rẹ̀ àmọ́ tó bá ti mọ́ra rẹ̀ ó ti máa pé tó bá ti lè fọwọ́ kan ìyàwó rẹ̀ báyìí màníyì ti ń jáde bọ̀ ọ gbọ́dọ̀ dán wò torí tí màníyì bá fi lè jáde sọ́ọ̀mù rẹ̀ bàjẹ́ tó bá jáde láì jẹ́ pọ̀ báyàwó rẹ̀ lò sọ́ọ̀mù rẹ̀ bàjẹ́ tó bá yẹ pé wọn ló ṣe sábàbí rẹ̀ ọ tọrọ àforíjì ọjọ́ yẹn nìkan ló san padà gàtí ètí ti pọ báyàwó rẹ̀ lò tó bá jẹ́ pé o sùn ńlọwọ alálà ìnìmọ̀ ní ìwà jáde lára rẹ̀ sóòmù rẹ̀ ọ̀bàjẹ́ tó jí wàá wẹ̀ torí kìí ṣe wọn ló ṣe sábàbí rẹ̀ àmọ́ tó bá kó ọ lọ ń fọwọ́ gbòdì lọ ń fọwọ́ gbòdì lọ ń fọwọ́ gbòdì ni màá ní ìfi wá jáde tọ́ ọ san ọjọ́ yẹn padà ṣùgbọ́n ò ní ṣe kàfàrà nítorí pé ìtọ́dọ́gba ni pé kàfàrà ní ti pẹ̀lú pé ó abẹ́rẹ́ bọ́nú abẹ́ obìnrin eléyìí ó ti ṣẹlẹ̀ tí tó bá jáde nídìí rẹ̀ ìtọ̀ ké bẹ́ẹ̀ látàrí kọ́ fọwọ́ ra ìyàwó rẹ̀ lára eléyìí ọba sùyàmù jẹ lè tọ́ dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ọkàn lọ dábàá ni àmọ́ ń kìlọ̀ fún ọ sọ́ra fún tó lè mú kí lèyìn ọmọ ẹsẹ̀lẹ̀ torí yóò di nǹkan mí jọkàn yóò di nǹkan mí jọkàn wọ́n ní kò burú kẹ́ni tí ń sùyàmù kó dì mọ́ ìyàwó rẹ̀ kí ìyàwó rẹ̀ ó dì mọ́ àmọ́ tẹ́ kò ní di ntí ó padà wá bí ntẹ́ fi ṣe ntí ó bí kàfàrà tọ́ba wa jẹ́ pé jẹun ní abẹ́ bá máa máa mú mi lọ́sàn-án Ramadan sọ́ọ̀mù ìbàjẹ́ ẹ sì sẹ́lọ̀ lẹ́sẹ̀ ńlá ẹ tọrọ àforíjì àmọ́jọ́ nìkan lẹ́sàn padà ọjọ́ yẹn nìkan lẹ́sàn padà nítorí pé kàfárọ̀ wá àyàfi fẹ́ni tó bá ìyàwó rẹ̀ lò pọ̀ lọ́sàn-án Ramadan yàtọ̀ sẹ́ni tó máa máa jẹun àbọ̀ máa máa mú mi torí àwọn olùmọ̀tọ́ sọ pé yóò ṣe kàfàrà nítorí pé máa ma jẹun máa ma mú mi wọn lẹ́rìí kan wọ́n kàn fi wé mí máa ma bóbìnrin lò ní mí máa ma jẹun kì í ṣe bí bóbìnrin lò. ẹni tó bá gbàgbé jẹun kọ́ tó gbàgbé mú mi kọ́ máa bá sùyàmù rẹ̀ lọ́dọ́ bá ti rántí kọ́ dáńtí ń jẹ dúró kọ́ dáńtí mu dúró kọ́ máa bá sùyàmù rẹ̀ lọ fa innama at'amahu Allahu wa saqahu ọlọ́run ló wù ló fún lóúnjẹ ló fún lómi alimami muslim ló gbáde ti jáde bẹ́ẹ̀ kò ní san padà lẹ́yìn rọmọdán eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ nínú rọmọdán ó yẹ ká gbìyànjú láti rí i pé a lo àkókò wa dáadáa a lo láti fi máa kí alukur'an a lo láti fi máa ṣe àwọn nàwáfẹ́ a lo láti fi máa ṣe àwọn adkar a sì lò láti jẹ́ ohun tó ti pé yọ padà wúlò fún wa táàrí ládàá lórí níta àfìsí tó bá di lọ́la gbẹ̀ndà lùkìyàmà ká má lò fún tí ó di balẹ̀jọ fún wa. ká rántí pé bá a ti ṣe wà lónìí ó ṣeéṣe kọjá yìí pé apá kan nínú àwọn èèyàn rọmọdọ́nà yóò ní bá wọn láyé àwọn míì sì ń bẹ tẹ́kí ọba wọn láyé wọn ò ní lálàáfíà tí wọ́n fi lè ṣe kọ́lọ̀ ń dákun má ṣe tiwa bẹ́ẹ̀ àwọn míì sì ń bẹ tí wọ́n ṣe àmọ́ tọ́lọ̀ ò ní gbà lẹ́sìn lọ́dọ̀ wọn ọlọ́run má fi ṣàdánwò fún wa torí ẹ̀ kájẹ́ni tó ṣe é pé á pàdé Ramadan pẹ̀lú ẹ̀mí ẹni tó fẹ́ sin lọ ẹ̀mí ẹni tó fẹ́ tẹ̀lé tọ́lọ́ ẹ̀mí ẹni tó fẹ́ tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi ala alihi wa sallam abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ dára jù àti àwọn àròyìn rẹ̀ ga jù lọ́wọ́ láti jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí rọmọdánà náà yọ bá láyé fún wa kọjá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك